gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé ọ̀gá tó ṣe gbé wọ́n sùn ẹ́ wọ́n pé kò gba yamayama ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. yes sir. we have a new TYC now yẹ ká mọ̀ tó tà ń ṣe ọ̀gá tún is coming now he doesn't take rubbish ó ti yé bẹ́ẹ̀ yẹn gbogbo gbọ́ ìṣọ́ yìí tá à ń sọ bíbá ní former DPO tó wà bíbá tẹ́lẹ̀ ẹ̀ ká mọ̀ eléyìí ò gba yamayama o. yes sir. Monica, pray, pray, shot, standard, high orúkọ tèmi ni babájídé àrẹ̀mú èké gbéṣẹ́rù èmi gbéṣẹ́ ọlọ́pàá rú gan-an kò yé yín mi fi ṣe ṣeré gbogbo ala acknowledge oath of allegiance tó túmọ̀ sí pé aho nigerian police ní allegiance and láti wà committed dedicated níṣẹ́ ọlọ́pàá yìí lásìkò tèmi mi ìfẹ́ yamayama o. Yes, ẹ má kọlù mi o hmm. tí wọn bá kọlù mi máa kọlù o èmi gbéṣẹ́ ọlọ́pàá arúgan o hmm. gbogbo yàmàyàmà tó ń gbọ́dọ̀ bọ ọlọ́pàá ń bẹ yẹn ẹ má ṣe lásìkò tèmi o bóyá jẹ́ ni mo sọ fún yín yẹn o and gbogbo kọlọ́pàá máa wọṣọ kó fẹ́ máa irritate èèyàn yẹn mi gbà yín láyè lásìkò tèmi ẹ wọṣọ kọlọ́pàá máa wòyàn ṣe tó máa raṣọ lọ́rùn yín ṣe ti gbọ́ you dress decently ẹ ti gbọ́ ọlọ́run àrùn gbogbo wa lọ́wọ́ o. All right, sir. Permission to carry on, sir. Granted. All right. Ray, Ray, John! Ray, John! Dismiss everybody. tẹ̀pẹ́rì ṣe sanrin èmi ní bá sọ̀rọ̀ báwọn bí ọmọ tí ń gbowó lóṣòdì èmi lẹ̀ náà bẹ̀rẹ̀ sí ẹ fẹ́ kí mo ti dìjọ́ ọmọ yín lọ́ọ́ ni ó yá ìwọ dojú ìbọn rẹ kọ́. má ṣùtì o. ìwọ náà dojú ìbọn rẹ kọ́. ìwọ dojú ìbọn rẹ kọ́ yún. kí ni ìwọ bàbá yìí sọ mo ní kó kúnlẹ̀ síbẹ̀ yẹn. ó yá dojú ìbọn tiẹ̀ náà kọlẹ̀ àwọn òfò ti gbọngbọ mú àlànà òfò tó gírí alàpọ̀rọ̀ kété bá balẹ̀ tó báyìí nílẹ̀ ṣùgbọ́. Yohane shaking please don't shoot don't shoot. nǹkan ṣe yín ni sórí yín dàrú ni ẹ̀mí ọ̀gbọ́n sí mi. mo pọ̀ ya wèrè mo pọ̀ mo kúnlẹ̀ lẹ̀ mo pọ̀ débi pé mo dẹ́rù bara oògùn ní ẹ̀jẹ̀ gbẹ́dọ̀ ara mi mọ́ èmi ọmọ ojúmọ̀ kan oògùn kan oògùn tí ò jẹ́ irú ẹ̀ ní òpè yìí òní máa dóògùn ọ̀la máa dóògùn tó bá dọ̀tún la máa dóògùn wò ẹ mà múnú bí mi o èmi èmi aládò ẹkùn tí ò gbọ́dọ̀ jẹran kà sí ẹ mẹ́ni ẹ kò ní o ẹ ti gbé àìmọṣẹ́ kọ̀ ọmọ orogún ní mú torí ibòmí gbóná ìjọba náà yín ń ṣe ẹrú ẹ lè fi tọmọ jẹ ẹ ní bàbá lé ni èè tẹ́ ẹ bá tiẹ̀ mú mi ẹ pé bàbá o ká lọ polisi san wa o yín sì tẹ̀lé yín á sì jọ sọ́ńtù bí nùbí tẹ́ gbowó bẹ́ẹ̀ sì ní gbowó kẹ́ẹ̀tì mọ́lé ẹ tì mí mọ́ ọgbà yín yín mọ̀ wá sùn yàrá mi ni mo lóògùn débẹ̀ yín farabalẹ̀ fún yín o ẹ tilẹ̀kùn yín mọ́ mi inú ilé mi ní sì máa sùn lálálẹ́ ẹ wá ní kí bàbá yín ó kúnlẹ̀ ẹ yáwèrè ni ẹ ẹ ń dẹ́ ẹ yọ ọbíyà yín rè. mú àdá rẹ ìwọ lọ gbé kòkó nkaná ọmọ tí ń gbàdí ń ọmọ tí ń gbàdí ń bẹ̀rù ti bọ́ńbọ́n wà lánàá fọ́n tó gírí ẹ̀ làpá ọ̀rọ̀ kété wá balẹ̀ sọ nílẹ̀ gbọ́ má bọ̀ wà níyì má bọ̀ má bọ̀ má bọ̀ súnmọ́ mi níyì orí bàbá rẹ àti ìyá rẹ ti lọ lónìí náà má gbàbẹ̀ ń lọ tọ́ ọ bá dọ́sọ̀dì ní kórìíre ò tó pé èyí tó lọ́hùn ọ̀lọ́ lásán mo ṣe bẹ́tí yín là ẹ̀ ń gbọ́rọ̀ mi ẹ̀yin rẹ̀ dì ẹ gbàgbọ́n owó wọn kéèmí ó kúnlẹ̀ kẹ̀ ó yá ilẹ̀ pẹ̀pẹ̀ atẹ́ní ilẹ̀ ìlọ̀ bàrákátá yé sí ẹ jókòó lẹ́lẹ̀ ẹ má pariwo mọ́ wọn wọn bí yàrá ìyá wọn dáa kí wọn má jókòó hmm. n tá a ṣe ẹni tó rí bá yọ ọ́ nù yín báyìí náà là á ṣe mọ̀ tòkínní tòkéjì dàǹdàrú kú ẹ̀bà láàjẹ́ tí èyí bó ti kété fùdọ́ kété láàmì ló lo ẹ̀bà. ǹdẹ́ má bà ní orí yọ̀wọ́ náà má bà ní orí yọ̀wọ́ náà ọ lọ sílé iṣẹ́ yín lọ́dọ̀ ẹ̀yin police station ọlọ́ọ̀rẹ́ jíṣẹ́ ń bẹ̀ pé àwọn yòókù rẹ wọ́n ti kàgbà kó o bọ́ ọ bá sì ti ń jáde ní ìbáyìí ọ gbọ́dọ̀ rántí ìhà yìí mọ́ láéláé ọ̀yá mọ́ ẹ lọ. <laughs> ọmọ tó lọ́hùn kọ̀ lọ láṣẹ́hùn bí mo ti wí lẹ́ẹ̀kan hùn ẹ̀ dípò rẹ̀ ni ẹ̀ gbaṣọ lọ́rùn wọn ẹ̀ má ráyé wọn ẹ mọ̀ ráyè wọn èyí ẹ̀wí ayé bá wí náà lẹ̀gbọ̀rún gbà tẹ́ ẹ bá ráyè wọn wọn kú kò ní dùn àwọn ò ní mọ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ mọ̀ bẹ́ẹ̀ bá mú pọ́ńtà yẹ eléyìí ẹ fà ẹ fà yọmọ mọ̀ bẹ́ẹ̀ ti ń fà yọmọ jẹ̀rọra ṣé eré lè yọmọ ta ibi ọrùn rẹ̀ báyìí ti fi ń dún ti ń sọ̀rọ̀ ọ̀fun rẹ̀ gògògóńgò rẹ̀ ẹ yọ fún mi eléyìí fúláìtì eléyìí ò lè dà yìí ti ń lógo tẹ́lẹ̀ náà ọkàn rẹ̀ ni ẹ yọ ẹ bá ń sún wọn fẹ́ jẹ. ẹ kú ọ lọ kò palẹ̀ tiẹ̀. èmi tí mo pọ̀ débi pé mò ń dẹ́rù bara mi. kéèyàn kan rírú mi kó pẹ́ kó pọ̀. ó pọ̀ yẹn yẹn. ẹ kó wọn wá ọ̀dọ́ mi ẹ kó wọn bẹ́ẹ̀. ó pọ̀ yẹn yẹn. ẹ wọlé dẹkùn èmi ẹkùn ẹkùn bẹ̀rù tí búramúramù láàfin èmi ẹkùn ha èmi aládò ẹ̀yin wá pé ọ̀pọ̀ kọ̀pọ̀ bó ẹ ṣe wá pé wọn ọ̀pọ̀ tó ẹ mẹ́ni ẹ kò ní o. ẹ ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe ní àdúgbò wa yìí. àwa ni ẹ sá. ẹ ṣe rí gbogbo iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe nínú ìlú yìí gbogbo ẹ ní everybody ẹ rí tàdé ń gbọ́ iwájú náà lè máa máa lọ ẹ ní ṣubú dànù orúkọ ti tèmi ni Chief Ọládélé Fákọ̀yà mo jẹ́ kan náà wọn gbòógì nínú CDA àdúgbò yìí ẹ bá rí i pé ìlú ń dáhùn tòrò àwa kan tá a gbòógì náà là ń tún ṣe. Mm lóòótọ́ um DPO ni mo ní kí n sáré wá rí wọ́n wá ní wọn ò sí ní seat pé tí n bá lè rí OC wọn òun ni mo fi wá síbí in fact inú mi tẹ̀ dùn nígbà tó ń sọ pé wà lórí seat because ó ti tó ijọ́ mélòó kan tèmi náà ti ń gbèrò àti rí yín wọ́n ṣe wá sọ pé wà nílé mo ní ọ̀tẹ̀ dá bẹ́ẹ̀ a lè yanjú gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ṣe èmi àtàwọn tí mo pè ní gbòógì nínú ìlú yìí eh, a ti ń try láti rí nítorí a rí pé ẹ ti ń dé àwọn ibì kan tí ò yẹ kí ẹ. ẹ má lọ ibi tẹ́ lọ yẹn. ẹ jẹ́ kí n láàyè. ẹ má ẹ bá lọ síbi tẹ́ lọ yẹn gbọ́dọ̀ fẹ́ láǹsì ó yẹ ọmọ tó ń sunkún ó yẹ yẹ ẹ̀dùn rẹ mo mọ̀ yín ju bẹ́ẹ̀ lérò lọ. ẹ mọ̀ mi. ẹ bá jẹ́ kí n sọ tẹnu mi tán. Chief, I've heard a lot about you. A lot. Ṣé ní dáadáa? Much about you. Ní dáadáa. Hmm. Ṣé fèmí yàtọ̀ to see tí ẹ wá bá o? DPO the wá bá náà nìkan pẹ́ farabalẹ̀ wá kẹrí pẹ́ rí. Èèyàn dáadáa ní DPO. Mi ì sọ fún yín pé kò ṣe ìrànlọ́dà. Àwọn gbogbo ẹ ṣáà ẹ má tiẹ̀ sọ̀rọ̀ bí ṣe wájú mi. Ẹ gbọ́. Ẹ ṣe sùúrù. Ẹ jọ ṣé ẹ máa lé àsìmẹ́lẹ̀? Mi ò mọ̀. Gbéṣẹ́ rù iṣẹ́ ìwo lẹ fẹ́ gbèrò. mo gbé iṣẹ́ ọlọ́pàá rù gan-an ah. mo gbé iṣẹ́ ọlọ́pàá rù. iṣẹ́ ìjọba nìyẹn kò ẹ ní láti gbèrò. mo dẹ̀ gbẹ́jú gan-an. Ah, ìyẹn ò yé mi o. ojú mi gbẹ gan-an mo kára gan-an. Hmm. chief ẹ jọ tẹ́ bá mind mo fẹ́ kẹ́ take leave yín báyìí. àrò ah, tí mo bá wà máa yọwọ́. ẹ jẹ́ kí n máa wọ̀ yín lọ́wọ́. èmi màá ní chief ẹ má jẹ́ kí n bínú. Ah, ah, ok ẹ má bínú. ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá mi tilẹ̀kùn. Ah, kí n tó bá yín tilẹ̀kùn kí n máa lọ. ẹ bá rántí tilẹ̀kùn. ẹ yà kí ló ń ṣẹlẹ̀ nípa nǹkan tí mo sọ fún yín yẹn gangan what are you doing on it. ṣe kí ni. chief no no no no no you have to act very fast this wasn't our agreement nǹkan tá a now. sọ kọ́ni náà. chief ẹ má jẹ́ pa o chief in kò gbọ́dọ̀ ṣe tí nǹkan bá ṣe my job is at stake ẹ jọ ẹ act very fast lórí right now. pọ́nmọ́. ó ti wà ní station báyìí ẹ kí ló báwo ló ṣe escape. mo kàn ṣàbára mi bíbá yẹn mi ò mọ bó ṣe ṣẹlẹ̀ mo bára mi bíbá yẹn sá. mo bára mi bíbá yẹn eh. um, okay you know what I'm um, take care of her. all right sir just take care okay oh, sorry ìtọ́jú. ká máa pọmọ lọ́mọ lẹ́kùn jayé o wa kò má dá. so owó yìí jẹ́ nìyẹn o. yes sir. yes sir yes sir no sir ọ̀gá lóòótọ́ wàhálà kíkálẹ̀ ẹ̀ jù mí lọ níṣẹ́ ọlọ́pàá yìí o bọ gbogbo nǹkan yẹ ká ṣe létò ni a lè release ẹni yẹn mo ṣe investigate case yẹn and i will make sure i get to the root of this matter to uphold justice no sir i am sorry to say this sir i cannot release him ẹ sà kò yẹ kí n máa engage ara inú moral decadence o babaláwo mi ní fílẹ̀ sẹ́ ẹ sà ẹ authority tó jukú wa lórí akakú gbé lọ síbẹ̀ mi ní fílẹ̀ o ah, mo sorry but mi ní fílẹ̀ sà bẹ́ẹ̀ ni sà. báwo ni ọ̀gá ṣe máa sọ pé kí n fi babaláwo lẹ̀ ládùúgbò tó ṣe yẹn takamọ́ lọ́wọ́ ta ni a pull evidence against ẹ torí pé mi tẹ̀lé yín lọ ni màá ti fìbọn fọ́ orí ẹ̀ ọ̀rọ̀ wo ló ga sọ fún mi no no no kò lè possible mi ní gba gbogbo eléyìí èmi gbéṣẹ́ rù gan ni o ọ̀rọ̀ àgbọ̀gà tí mo lóyún tí mo jẹ mo gbéṣẹ́ iṣẹ́ ọlọ́pàá yìí mo gbèrú ni torí mo ti swear out mo dẹ̀ máa tẹ̀lé nǹkan tí mo sọ èmi ń ṣe àwọn ọlọ́pàá dáadáa o sọ fún ọ̀gá pé mi ń ṣe ọlọ́pàá dáadáa mi ní bá ní ẹlẹ́ o. Possible. ah ladun ládùn tá a bá tá a bá lọ́wọ́ yẹn orí apá gangan ah wo sọ fún to àwọn tó kú ẹ ipe mi sọ pé wọn gbọ́dọ̀ release ẹ o A man is criminal Yes, sir. you must not release him. Yes, sir. o gbọ́dọ̀ tí mo sọ fún Yes, sir. you must not do what. release the criminal don't release sir. the criminal. Yes, sir. sọ fún kàpé mo sọ bẹ́ẹ̀. Yes, sir. kí ló permission to fall out, sir. granted àwa ni àwa ni yé àmọ̀tẹ́kùn ni wá o àwa eruku ìjọ̀gbọ̀n kù sí wọn lójú kù sí wọn lẹ́nu fojú àtẹ̀bí ní gbangba àmọ̀tẹ́kùn àwa iyele àwa ni iyele àwa ni o ọ̀tá olè ni o bọ ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ yóò kàn ẹ́ rárá ni ṣé kò tiẹ̀ move rárá rárá ó wà concern nípa nǹkan tó ń ṣẹlẹ̀ rárá ni ah, anything ò wọlé rárá rárá now nǹkan kan wọlé rárá rárá kí ló ṣẹlẹ̀. ẹ kò mọ̀ pé mi ò kì í ṣe stainless tó máa ń pariwo tó bá jà bọ́ ṣó ń fọ́ ni àṣà ah, ní balẹ̀ kó má gbé nǹkan. tó bá jáde ẹgbàá ló wá fẹ́ jáde. má ò rí. o ṣú ọ. ìyanu á all right kò sí wàhálà àwa ni àwa ni àwa ni yé àmọ̀tẹ́kùn ni wá o àwa ni. báyìí agbára àgbà kí ló ń sọ̀kù gangan kí ló ṣẹlẹ̀ ẹ́ wey be say for our kaba we no get mouth again everyone just dey enter house everyone dey enter house no respect see all these crayfish dem just dey enter house as if we no get level kí ló ṣẹlẹ̀ gangan. stone yabe. Yeah, Hey boys. ọ̀nà ń bọ̀ ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dì o jagunjagun ó yàtọ̀ sólú ọdẹ o ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn bíi àmọ̀tẹ́kùn lọ́hùn àwọn kan lọ́nà àdúgbò o àdẹ̀ lè fàdúgbò lẹ̀ fún wọn. àlàyé oúnjẹ ń ké mi lára gan ọlọ́run ọba ń gbọ́ oríta mi náà yẹ títí mú ta jérò ó ti dàgbẹ́ síbi ọlọ́run gbogbo ẹ̀kọ́ ọ̀hún ni ẹ bá wa wá àkànṣe ṣe rá àwọn àmọ̀tẹ́kùn tẹ̀ ń wo yẹn àwọn náà fọ́ fún wa o wọ́n fọ́ fún wa o tẹ́yìn náà bá ń rí wọn ẹ̀ rí i pé wọ́n fọ́ fún wa wọn kàn lè kojú wa ẹnì àrò because wọ́n mọ̀ pé iná làwà kò dẹ̀ sí kan tí náà ò lè bàjẹ́ ẹ̀yìn tó mọ̀ báwa ṣe fọ́ fún wọn lábẹ́lẹ̀ àwọn kan fọ́ fún wa. báwo fọ́ fún wọn ẹ́ a fọ́ fún wa kú bẹ́ẹ̀ yàtọ̀ sí China. àlàyé ó ti yé. àlàyé máa gbọ́ mi o ó ní rísìn mú èso bẹ́ẹ̀ o ó o ṣe dá gan fúnra wọn bọ́n ṣe wà ń bẹ̀ yẹn àmọ̀tẹ́kùn ló ń wọn o wọ́n ń ṣẹ́kùn gangan o títà bá ṣẹlẹ̀ àwọn gan fúnra wọn ní dúró ọ̀ṣẹ́ wọn ẹ jẹ́ àwọn abalọ̀ báyìí tó bá yá. àlàyé sásìkò jẹ́ ni pé gọ́ọ̀mẹ̀ntì sọ̀pọ̀tì wọn bọ̀ ìyá àwọn wọn náà wọn lè dúró náà sọ́dẹ̀ bá wà pọ̀ ni. àlàyé ìwọ dákẹ́jọ mo gbọ́ ti dání orin gbèrè tó fẹ́ máa fún tọ́sọ́tì mi ara fún mi sí ẹ bá gbọ́dọ̀ gbàbọ̀dẹ̀ fún wa. ó sì sẹ́gbẹ̀ẹ́jọ ló ṣe lẹ́rán lẹ́rán ṣọ. agbára tọ́lẹ̀ o àlàyé ìwọ làá mọ̀ o àwa ọmọ àmọ̀tẹ́kùn kankan àwọn bí báwọn ní glory ni àwa ní glory jù yá wọn lọ àwọn kan máa ṣe wọ́ndáwù fún wọn a máa ṣe ọ̀kan tó máa jọ wọn lójú a lè míyàn sí sìn kákan bẹ̀rẹ̀ sí méjì àwọn kan máa fọ́ ajé ọlọ́run. aláyé kan pàṣẹ. Ah. agbára ọ̀gá tó àìlè ọ̀gá ṣe yàtọ̀ ti gbéṣẹ́ rú o ẹ̀yẹn ṣàwálẹ̀ ẹ̀ ṣíwálẹ̀. àlàyé lákẹ́ ẹ̀jẹ̀ ah, kan máa sọ. àti ẹ̀sìn inú kéjì ọ̀rẹ́dì kò tẹ̀sí táwọn lọ fẹ́ anybody. ẹ̀yọ̀kan ti sá lọ fún yọ̀ọ̀kan. ẹ lu ẹ mọ ọdún máa ṣẹlẹ̀ sórí mo mọ ẹni tó ń dà wá láàrin yín náà kọ́ ta máa ṣe lórí mátà yìí ẹ jẹ́ kí n fi sínú stone ìyábẹ̀ scorpion tàbá ti ríra máa sọ̀rọ̀ lórí ẹ̀. báyìí lè lágbára ó pọ̀ létí ọba tiwa. àmọ̀tẹ́kùn níwá o àwa ni. eruku ìjọ̀gbọ̀n kù sí wọn lójú kù sí wọn lẹ́nu fojú àṣebí hàn ní gbangba àmọ̀tẹ́kùn àwa ni iyele àwa ni iyelele àwa ni o. ó dọwọ́ ilẹ̀ tí a jọ mú ó dọwọ́ ilẹ̀ tí a jọ tẹ̀ àmọ̀tẹ́kùn agbọn dúró torótoró aláhùn pa ń dẹdẹ ọkọ tiẹ tágbèdè méjì ayé òun ọ̀run ooo kọlọmọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o èní àrò kékù lè gbọ́ kó sọ fún toko kàdánrò fóbẹ àmọ̀tẹ́kùn ni wá olùkóso ni wá. dúró náà sọ ti yọ wọlé ìtìlápò mi jọ̀ngọ́lù kò sóko kí jorógbó àwọn. ọmọ yẹn ni olè olè olè olè olè olè olè olè olè olè. ẹ̀yin lè ń bá àdúgbò jẹ ọmọ ọmọ onígbàrè fún ìlàdúgbò yìí ah, ó ti yẹ. ẹjọ ọsùn ni ọsùn ni. ọsùn wèrè wo ẹ̀yin lè ń bá àdúgbò jẹ ó sọ pé ọsùn ni ó máa ṣòfò ni. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. Ah, ọlọ́run apá sì yá ẹ jẹ ọmọ bá ní àtọrun làwọn akíṣọ́ bá ní àjàgbà ó yẹ ọsùn apáapá òun abojú yá ẹ jẹ ò ní lọ fún. ìwọ ìwọ wá láti àdúgbò mi wá jalè bíbáyìí wọ́n á sọ fún ẹ o náà àdúgbò tá a wà yìí a máa kọ́ gbogbo yín mọ́ gbogbo yín lọ́mọ mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Hello ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ ṣe ìdájọ́ ẹ. ilé agbára ẹ ṣe ìdájọ́ ẹ ṣe àbá ẹni ẹ ṣe àbá ẹni ẹ tó yẹ àbá ẹni wọn ṣe. ìfọwọ́gbà pàrọ̀ ní kò sí. ẹ gbẹ́gẹ́ ẹ bá yẹ kó sílẹ̀. What is the matter? àwọn wo mo ló ń gbà. okay okay ah commander pastry too funny funny ah come to take a message from commander pastry too ah this is an uh, ugly incident here. I just met a community within environment. I saw that they have uh, brought somebody here, but I don't know so far. I'll continue my investigation and I'll copy you over. I'll confirm you read me over. Okay, we go, sir. We go, sir. Hey, eh, madam, madam, madam. Come come on, Come. Come here, my friend. You. You obtain your statement. You. You investigate the matter. You have to come back to this community, check them, come in the night in the day and you invite their CDA chairman to know who has caused this madam Emma, máa tẹ̀lé wa ṣẹ́tí gbọ́ àmú yín ẹ máa lè kọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó ṣe ṣẹlẹ̀ ẹ máa lè ṣàlàyé fún wa ṣẹ́ dáhùn mọ̀. àmú mọ̀ wọ́n dáadáa àmú mọ̀ wọ́n tó ní mo kúlẹ̀ àbọ̀dọ̀ ẹ̀wọ̀n ọ̀dọ̀ mi take that to the back take that to the back. a ò gbàgbà kúgbà ìgbàkúgbà a ò gbàgbà kúgbà ẹ fojú Hello. ẹkùnlẹ̀ ẹkùnlẹ̀ ń ké síhun ẹkùn tí ò gbọ́dọ̀ jẹran kàṣì. ọjà owó tó gbá bí àkàjẹ mi kì í ṣán o. ẹkùn ẹkùn ẹkùn ṣe sùúrù ṣe sùúrù ọ̀rọ̀ ẹ yé mi ó yé mi àwa náà ti ń bá a sọ̀rọ̀. Ah, eh, ah, tó bá ní kémi òfin yìí ń lẹ́nà ah, ẹ mọ̀ pé bí ipa ẹ fẹ́ jẹ kọ́fìnì runu ńgbà tá a bá tajà tá à ń fojú oògùn wa ṣiṣẹ́ tá a gbowó wọlé padà ṣé ẹ mọ̀ pé kọ́fìnì ó mú déètì bá ń. a ní kó má máa bínú délẹ̀ mọ́ wo fìtí ẹ̀yẹn lẹ̀ ó máa san ọwọ́ ó máa san fuel pump tèmi sọ yẹn gangan gangan ló ṣe kókó jù. fuel pump fuel pump fuel pump yẹn lèmi need tí n bá dẹ̀ tó bá ti tó bá ti yọ mọ̀ pé máa ṣe owó ẹ̀ sí ẹ. ọ̀rẹ́ wa náà òun náà nídìí brain boss. brain boss brain boss mélòó. brain boss pẹ̀lú full light full light full light. Eh. full light. Eh. pẹ̀lú pointer pointer kí ló dé ṣé wo nìkan ni náà ẹkùn ẹhẹn o tún ní ìdí pọ́ńtà mọ́. pọ́ńtà. ẹ o. tọ́wọ́ bá ti ń bẹ ńlẹ̀ kò sí wàhálà ẹni akọyìn sọ̀rọ̀ tí ó lòwó ń. ẹkùn ah, owó yìí náà ṣáá ni ah, owó yìí náà ṣáá ni ṣé o bá wọn tán tápà ni. bàbá yìí o ìyá mẹ́tò. Eh, àwọn kọ́sítọ́mù wa wọ́n fẹ́ ọjà sáà ní bremu bus. kò sí bremu bus ibi apá ibi ìtàn. bẹ́ẹ̀nu sáhùn n tí mò ń béèrè ọ̀tọ̀ n tí ń dá lóhùn ọ̀tọ̀ bàbá ní bremu bus sáà ní pọ́ńtà. kò sí sà ibi ìtàn ibi abọ́dì. àbíwèrè ń ṣe ọ́ ni. ẹ má bínú sà. nígbà náà sáà ní fúláìtì. kò sí fúláìtì. fẹ́ pọ̀mpù nǹkan. kò sí kankan àfi bí apá. eré yìí burú ni kí lè ṣe àyìn tẹ́ ń jẹun gàkì sí mi lọ́rùn. àwọn tó máa ń kọjá yẹn wá a ti pè wọ́n wọ́n ní. àbẹ̀rí rẹ̀ dàrú ni. ńgbà tí mo gba yín ṣiṣẹ́ tẹ́ ẹ̀ ṣiṣẹ́ bó yẹ kẹ́ ẹ ṣe ẹ̀ ń gba ṣálárì yín lọ́dọ̀ mi o kò sọ́fẹ̀ẹ́ o bẹ́ẹ̀mi ṣe ń tajà ni mò ń fún yín ti yín o ẹ dákun kí ni ìwúlò yín rí ńgbà èèyàn bá ṣáájú kọ́ńfìnì báyìí kalẹ̀ téèyàn ti fẹ́ rajà wá rajà táwa sọ fún ọ pé kò sọjà ṣéèjì kí kọ́fìnì omukudéètì mọ́ ń lọ́wọ́ ni e. ọmọ mi o èmi ẹkùn tí èjẹràn kà sí èmi ojúmọ́ kan oògùn kan oògùn tí ọjọ́ ìwé ẹ̀ ni ò pé mo lè ohun lásán ní sọ ìwọ́n da ọ lágbàlẹ̀ ń fọ̀bẹ sí ọlọ́run fúnra pọ́ńtà rẹ méjèèjì ń tà dànù. ẹ jọ ẹ sọ ẹ má bínú sọ ẹ jọ àwọn tá ní kókó jà wá ni wọn kó wa ìjọ ṣàkínṣe ìjọ mi ẹjọ ṣé wọn pé mi kì í ṣe bẹ́ẹ̀. nígbà wọn kọjá wa ẹ lè sọ fèmi ni. ẹ má bínú ṣá ibẹ̀ náà ni mo ti ṣe mistake. tó bá yá ní ìsìn wọn pòlúwa rẹ burú àbí sọdá báyìí wọn ṣẹ̀ṣẹ̀ pè mí tán ní ìsìn ní ìsìn ní ìsìn pé owó wà ńlẹ̀ o n ti yá lórí igbá pọ́ńtà bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ rí ìtọ́tún dúró wámúwámú tí ò tí ì dẹnu kọlẹ̀ bíi tiẹ̀ yìí àmọ́ bọ́jà bí bàbá aládà àmọ́ fò bẹ̀ṣẹ́ bọ́ ń mọ̀ lówó wà lẹ́ẹ̀ní ìsìn ṣé mi ò wà kọ́wó ni pọ́ńtà mo sì wọ́n wájú mi bí kí nǹkan yọ̀ dànù báyìí. alo. Ah. ẹkùn bàbá ọjà ti wà lẹ. <laughs> ọjà wà lẹ mélòó ọkùnrin àbòbí àyọmọ dá fún yìí o ẹ mú oore tẹ ẹ ṣe fún èrè kan wájú mi báyìí báyìí ọkùnrin àtòbí ńdà náà ẹ bá mi yọ pọ́ńtà àyà wọn ẹ yọ fúláìtì um, wọn ẹ yọ fúẹ́ pọ̀mpù wọn ẹ yọ fúẹ́lì pọ̀mpù wọn. Okay kẹ́ ẹ wá yọ brain bọ́ọ̀sì brain bọ́ọ̀sì ẹyọ kan péré náà ni mo mo nílò ṣe ti gbọ́ ẹ gbé pàdé ọmọ mi níbi tá a ti máa gbà èmi ò fowó ránṣẹ́ sẹ́yìn á ṣètò rẹ̀ ẹ ṣeun ah orí lẹ́sẹ̀ lọ́sàn-án yẹ ẹ̀kan mọ̀ ni o ọ̀dàbọ̀ bàbá yìí o orí ìyá mi tò tọ́ ẹ pé ṣọ́ọ̀ṣì lọ́ba máa ń lọ tọ́ gbàgbọ́ sí lọ́ọ̀rẹ́ ṣèdúpẹ́ ń bẹ̀ o tó bá ti pé mo sá sílẹ̀ ọmọ ẹ lọ tó gbàgbọ́ ṣèdúpẹ́ ń bẹ̀ o ha ǹlẹ́ hmm. hmm. àbẹ́ẹ̀rẹ́ àjọ gbogbo tapá ti tan rẹ̀ dànù ìwà náà kúkú ti yọ téèyàn rí báyọ̀ tiẹ̀ náà kò sáburú ń bẹ̀ ńgbà àpèmí ní reporters eh, rẹ́spọ́tàsì tí ọba wa sọ́jà ńlẹ̀ sẹ́ẹ̀ni balẹ̀ iṣẹ́ jẹ́ fólúwa rẹ̀ mo sì ti ń wò ó ṣe pé ọkàn rẹ lèmi ò jẹ fúnra mi agbára kágbára nu èmi wèrè mo wá ní ọ̀pọ̀ kọ̀ọ̀kan mo ọ̀pọ̀ ìyá wèrè. tẹ̀tẹ̀ǹtẹ̀ àwọn òde ẹ̀gbá tẹ̀tẹ̀ǹtẹ̀ àwọn òde ìjẹ̀ṣà o kàkà káwo tẹ àwọn ará ìlú ẹ̀gbá kàkà káwo tẹ́ ẹ wá règbèrè kàkà káwo tẹ́ ẹ wá règbèrè o àpò ìdẹ méjì kú fùfú wálé mo mú dé kò fi ránṣẹ́ lóde ìsàlọ́run wọ́n ní báyìí là ń ṣe lóde ilẹ̀ yìí mo ní pé ó di méjì èjì ó gbè o èjì èjì ni wọ́n gbé wọn ò mẹ́rin kan fọ́ fojú oró tírẹ̀sà yàgàtà lọ́kàn rílẹ̀ táwúrere. èmi èyí ni mo fẹ́ mú ọfọ́ mẹ́ni kan. ikú ọ̀lẹ́ amílẹ̀ yóò gbọ́dọ̀ gbòòrò wá fún mi. kéńkéṣe nísàwọn olóde ìsálú ayé ẹrù dùgbẹ̀ nísàwọn olóde ìsálú ọ̀run ẹrù dùgbẹ̀ tí ó balẹ̀ ire bí bá pa wọ́n lẹ́kọ̀ọ́rọ́ lẹ́kọ̀ọ́rọ́ nílẹ̀ yìí ọ̀tọ̀ ni kí òkú àpàṣà wá sí. nítorí gbogbo àlàwé omi ní kú ọ̀tọ̀ láyọ̀ tó fún àṣà lónìí ikú yẹ̀ lórí gbogbo. bàbá jagunlẹ̀ ìka jagun àjàṣẹ́tẹ̀ bàbá logun ká má ẹnìkan ẹnìkan tó logun tí ò padà dé bàbá lọrin ká máa bọ̀ ọ́ lórí wàdúrà bá ti rìn nínú ìlú yìí olókìnnìlẹ̀ nìyẹn tó kú ètò wá pé ọ̀gá àṣẹ wà àṣẹ wọn máa wo ìlú lọ lónìí o àṣẹ àṣẹ bá ń jẹ ayé téèyàn dẹ̀ ń jẹ èèyàn pẹ̀lú bọ́lọ́hún ṣe kéèmí o ọ̀rẹ́ wo ò lè máa ṣe ìnáwó kí má kí má bàa dá sí. sir sir sir point of correction pẹ̀lú bí ọlọ́run bá ṣe kẹ́ wa. ó ṣe kẹ́ wa bẹ́ẹ̀ ni. ẹ̀mí ò lè sọ ti. ṣé kókó pọ̀ nìyẹn. ẹ̀mí ò mọ̀ bóyá ó kẹ́ ìlú kẹ́. gbogbo wa lọ́lọ́run kẹ́. ọ̀rọ̀ owó yẹn àwọn oníṣòro yẹn. ẹ̀mí ò mọ̀ ọ̀gá. ẹ mọ orúkọ mi tuntun ni ẹ èmi chief agbábíàká olúwakẹ́mi. Ah, it's alright ah. eh, ẹ wo màá wá support ọ̀rẹ́ wa pẹ̀lú five million naira. wow five million eh. five million. Ah, kò ń ṣèyàn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. abùjẹ́bùdànù lèmi. <laughs> láti ọ̀dọ̀ tèmi fúnra mi gangan hmm. ẹ má bínú sí mi èmi gan mo wá fi two million naira péré kalẹ̀. two million naira olùkọ́ <laughs> èèyàn làwọn eléyìí. bẹ́ẹ̀ni ó ṣèyàn gan. gẹ́gẹ́ bí èmi náà èmi chief Mustapha èmi náà fi two million sílẹ̀. ẹ wá ní bínú ṣe ń jìpọ̀ lọ́wọ́. má dẹ̀wọ́ má dẹ̀wọ́. no no no ẹ̀yin náà mọ̀ ẹ mọ̀ papẹ̀ nìyá tèmi ń tà ẹ mọ̀ bàbá onílù lèmi owó tèmi máa fi lẹ̀ kò lè tó nǹkan ẹ̀wà ni màá mi ta eh, eh, ah! màá fi three million lẹ̀. three million lẹ̀ three million lẹ̀. o kọ́kọ́ ń gbé mi ò ń tì mí. àyà mi kọ́kọ́ já. èmi náà ní èmi gan ní nǹkan tí mo fẹ́ ṣe sí i kọ́nà sáwọn gbogbo wa lọ́wọ́ ni ṣé ni gbogbo eléyìí tẹ̀ ṣe yìí èmi àṣọ yìí wípé kò ní jẹ́ àṣegbanu eh, torí kí lóun kó náà ò jẹ́ bẹ́ẹ̀ ó ní nǹkan tóun náà ti ṣe nígbésí ayé wa <laughs> but àwa mọ̀ bí uh, situation tèmi ṣe rí lọ́wọ́ yìí ṣe mọ̀ pé láwọn project pẹ́pẹ́pẹ́ kankan tèmi ṣe. àwa náà ní project o. Eh, mo mọ ah, mo mọ tí ìdẹ̀mí náà mọ̀ náà <laughs> eh, bá a ṣe ti wá kó owó yẹn jọ tó ti kún tó ti gọbọ ibà yẹn inú tèmi dùn èmi náà wá dé ládé with a whole sum of two hundred thousand naira. <laughs> two hundred thousand àbí two million. no eh, two hundred. filẹ̀ má bí o gbọ́n tó sọ no no two hundred thousand lókun. o mọ nǹkan bóyá o ṣe mistake ni o ṣe mistake. àti ah, ìdí eh, eh, ẹ má kọ̀rọ̀ sí mi lẹ́nu náà two hundred ni mo sọ bọ́lẹ̀ ti gbọ́ two million ọlọ́run ò ní kó bá yín o. two hundred thousand yà bí. o le mọ o le ṣàìmọ mi. kò disappoint mi rí mo mọ̀ náà ṣe bọ́ ọ̀rẹ́ mi ni. ẹ wo ẹ̀bẹ̀ tèmi fẹ́ bẹ́ẹ̀ ṣé ẹ tiẹ̀ rí ta fẹ́ ṣe fún ọ̀rẹ́ wa yìí ẹ má jẹ́ kó bá wa dá sí rárá yà wàhálà kan wà nílẹ̀ tó jẹ́ pé tó bá dé ẹ̀rù á bà wá ẹ wo ó rajà lọ́wọ́ ẹkùn ọjà wa tá n ra tá n ra ó rà lọ́wọ́ ẹkùn kò sanwó ẹkùn dẹ̀ ti fẹjú ẹ̀sùn pé òun máa bá fa wàhálà ẹ jẹ́ jẹ́ kó lọ sanwó ẹkùn ìwọ̀n bá táwàdá yìí ẹ jẹ́ ká kó fún nínú owó. chief ẹ dá sọ̀rọ̀ yìí. no no no no awọ awọ bí wọn má gbé yẹn wá má gbé yẹn wá rárá òkú ọ̀pápọ̀ mọ́yàwó náà no ẹ sọ fún mi kí ló fi jọra wọn à ń sọ̀rọ̀ nǹkan tá a fẹ́ ṣe fún ọ̀rẹ́ wa ń bí ìwọ ń sọ̀rọ̀ ẹkùn i mean ṣé ó relate ó relate mọ́ra wọn ẹ fi èmi àti ẹkùn sílẹ̀ mi ò ṣe máa bá ẹkùn díìl èmi àtẹkùn àmọ́ bá a ṣe ń bára wa fà á ọ ẹkùn ò ṣe máa kò ṣe máa jẹ owó lára mi ẹ fi yẹn sílẹ̀ tó bá lówó kan tí mi ò sọ èmi gán tó rẹ mo tó dé ara mi gbè náà àìgbọ́ òun ẹkùn ṣẹbẹ́kùn lòun èmi erin erin lákàtàbù ṣẹ́mi ò tó dé ara mi gbè ni ẹ má dá sí o kó ní kálukú fi tiẹ̀ ṣe tiẹ̀ o ibi tó bá wọn oníkálukú iye tó bá wọn oníkálukú kó dá iye tí mo rí for now ni mo sì ń dá yẹn. ẹ ẹ no no no look here kò ní dá sí nǹkan tó yẹ ká fẹ́ ṣe yìí ó máa dá sí ìnáwó ilé á dẹ̀ sanwó ọjà tó rà ọ̀tọ̀ nìyẹn ìnáwó tá fẹ́ ṣe tá à ń plan fún yìí ó ní sọ kí ni. tẹ́ ẹ bá tiẹ̀ sọ gbogbo ẹ̀ sóhun ọmọ mi ni ṣebí ni àti ẹ̀ náà la close you ó wá ń sọ̀rọ̀ ẹkùn ẹkùn lójú ti tèmi lémi ọkùnrin mẹ́ta ẹ ọkùnrin mẹ́ta tó jẹ́ àbórí ẹ̀ mẹ́ta àtàbọ̀ ni àbórí ẹ̀ ni mo ṣe ń lò. ẹ ìwọ níwájú ẹkùn ẹ wò ẹ wò ẹ bá jẹ ká tọra wa ọládélé ẹ sọ fún kó lọ san owó ẹkùn ẹ jẹ kó má bàa dá sí tọrọ ọmọ àwa máa fowó kún fúnra wa kó lọ sanwó tẹkùn. owó ẹni ẹlẹ́ni tó ń jẹ́ ní lọ́sàn-án. àwa ni àwa ni yéé àmọ̀tẹ́kùn ni wá o àwa ni eruku ìjọ̀gbọ̀n kù sí wọn lójú kù sí wọn lẹ́nu fojú àjẹbíyọ̀ ní gbangba àmọ̀tẹ́kùn àwọn onílàdó àwa ni ìrẹ̀lẹ̀ àwa ni ìrẹ̀lẹ̀ ọwọ́ jíjà bọ́mọ ní wá èpè nípa àṣẹbí ọ̀tá àfìgbàjẹ́ ayọ̀yọ̀ ni wá ah, ìwà ìbàjẹ́ o kò kí ṣe wọn ayọ̀ ni wọ́n ṣùrù wa o. sórí àwọn oníkan tá a fẹ́ fi ẹ ṣe o ṣùgbọ́n a máa kọ́ ẹ lọ́gbọ́n a máa yẹ kó mọ̀ pé olè jíjà ò da kò dáa fọmọlúàbí sórí jájà tó jí ẹ èyí mi máa ń jide pé wọ́n máa ju táyà sí náà wọ́n máa sún wọ́n máa pa ìwọ ń jalè ládùúgbò tiwa òun bọ́kọ tó ń pè wá ni àmọ̀tẹ́kùn àwa ọ̀fọ́lẹ̀ àwa máa ń fọ̀dọ̀ tí mọ́ ni sórí jájà tó jí ẹ ẹlòmíì máa ń jórùn kan báyà tó pé wọ́n máa ju táyà sí náà wọ́n máa sún pa wọ́n máa fún dànù bọ̀ àwa wà ní sí ìkànbáyà ní sí ìkànbáyà fún ẹ a máa ẹ lọ́gbọ́n ni. orílẹ̀ mo ní ká ti bẹ̀rẹ̀ dájọ́ fún un tẹ ka ṣe kiri yẹn fún un àkànjẹ kó mọ náà ni. ebi pa mi o da mọ ebi pa mi ni mo fẹ́ o da mọ ebi ṣe kini. ṣe kini yẹn fún mi ṣe kẹ́kọ̀ọ́ mọ. kí ló ṣẹlẹ̀ láti jọ wo. kí ló fẹ́ jẹ. tata yẹn ò tó ẹ jẹ ni o ti fi sẹ́nu. kẹ́kọ̀ọ́ mọ kẹ́kọ̀ọ́ mọ. ọ̀sẹ̀ bẹ̀ mọ̀ ọ̀sẹ̀ bẹ̀ mọ̀ ọ̀sẹ̀ bẹ̀ mọ̀ ṣé o máa tún jalè a kò lè jalè mọ́ láyé láyé ẹ̀. láyéláyé ti jalè mọ́ agbára ibẹ̀ lọ́kọ̀ mọ́ ẹ̀sìn olórí burúkú làwọn ọmọ òlèṣà ọlọ́run máa pa tiwọn jẹ́ ni ṣọ́ọ̀nù iṣẹ́ mi ló lè ṣe tó lè yí lọ kú láwọn ọmọ ìṣá ẹ̀yin olú ìṣe ẹni kọ ẹyọ kọkọ báyìí ni mo máa mú yín ọwọ́ tẹ̀lé ẹ̀kọ́ ìdí sókè ìgbò rẹ̀ ṣúwà báwọn ọmọ yẹn báwọn ọmọ yẹn padà mi. ẹ jọ ara ẹ jọ ara ẹ ṣàkóso ọmọ yẹn mi jọ ọmọ yẹn mi jọ ọmọ yẹn mi jọ ọmọ yẹn mi jọ.

hello yà á sì yẹ àwọn tó ń bọ̀ bọ́ tó ń bọ̀ yẹn dà. I don't even understand bí mo tí mo bọ̀ yẹn wà. ajúwe àwọn abẹ́ ìwọ́n dẹ̀ sọ̀kọ̀ mọ́ ẹ̀ tẹ́yìn múna. wọ́n sùn yìí wọ́n sùn yìí. ẹnu ẹnu tẹ́sán kan fẹ́ bèèrè lọ yìí. gbogbo àwọn bá ti mú wọn sí tẹ́sán. mélòó ọdún wọn ládìdájọ́ wọn. keep quiet shut up. ọlọ́run yẹn. àwọn ọmọ wọn wá tẹ́sán. níbo. awo bá kì fún yàn. Eh, kéèyàn ó kì fáwo padà náà ni. kéèyàn kì fáwo. bẹ́ẹ̀ni. ẹni tí a dẹ̀ ṣe oore fún hmm. tíyẹn wá kọ̀ tó lóun ò ní more ṣé mọ̀ pé bí ìgbà tí ọlọ́ṣà kóyàn lẹ́rù. bí ìgbà kan ọlọ́ṣà kẹrù ẹni lọ ni. Ah, mo yìn ín láwo. awo lánìyìn. ìwọ lọ sọ bẹ́ẹ̀. <laughs> awo gidi awo tó ń wo oúnjẹ ẹsẹ̀ yẹ eh, ẹ wò ó lọ́jọ́ tí ọ̀rẹ́ mi kan mú mi wá báyìí hmm. tẹ́ bá rántí ọdún náà lọ́hùn. mo rántí èèyàn ní mú ní mọ ni. bẹ́ẹ̀ni <laughs> ọjọ́ tí ọjọ́ tó ọ̀rẹ́ mi yẹn mú tó mú mi wá mọ yín yẹn ọjọ́ yẹn mo tún máa tún fi ń gbàdúrà orí rẹ ni hmm. torí mi ò regret ẹ hmm. a dẹ̀ da fẹ́ iná. àṣẹ àṣẹ wárí gbogbo eléyìí tí mo ti ń ṣe sẹ́yìn yẹn kékeré nìyẹn mo ṣe bẹ̀rẹ̀ sí ní ṣoore fún yín ni nígbà tẹ́yìn bá ti ń tẹ́yìn bá ti ń ṣe fún mi tínú tèmi ń dùn báwo lèmi náà ṣe wá ní múnú yín dùn. ọ yìí lówó <laughs> òye lówó ìwọ ló rò pọ̀ lówó lọ́wọ́. lóòótọ́. àmọ́ sọ orí tí náwó náwó ò bá sàwọn owó sí kọrinkọrin kọrinkọrin náà ò ní sàwọn ẹnu láti fi kí náwó náwó tówó bá ti ń wà ọ ní owó. <laughs> èmi náà dẹ̀ nígbàgbé yín ẹ wo mo ti rántí nǹkan kan ṣe rí mò ń ṣètò mútọ̀ kan sí i èmi mọ̀ pé bíi tí ọlá mútọ̀ yẹn dé tí mútọ̀ yẹn bá dé àdúgbò yìí tí mo ní kí driver mi kí yẹn wá deliver fún yín gbogbo àwọn ará àdúgbò yà á máa wò yín pé ah, ah níbo la wo alẹ́ bí oṣù tún ti rélé wọn ò ní bìlí ìpẹ́ ìlẹ̀ ni. orí wọn lọ́dàrú ṣé wọn lè rọkọ̀ tọ́jú bẹ́ẹ̀ lọ ni. Ah, ọkọ̀ wo lèmi náà ò lè lọ àbí torí pé èmi náà ń ṣe babaláwo láàrin bàbá ti pa sẹ́ẹ̀tì tó kù ká jáde lọ èmi náà máa ń bu aṣọ gidi sára wọn. aṣọ ọ̀sẹ̀ lélẹ́yìn ni o. ó ní owó sórọ́rọ̀ tó sọ yìí ọwọ́ á kí n tún ronú nǹkan kankan tó o tún fi lówó jà wọ́n tó kù lọ ó lè ṣe gbẹ́lẹ́ ló kó yàn dání tí wọ́n ń pariwo kiri àdúgbò wọn o ó lọ sí. ẹ mà tiẹ̀ fà wọ́n lẹ́yìn tí wọ́n. ó lè rí ìka mẹ́wẹ̀ẹ̀wá ìnàkí ìgboro ìka mẹ́wẹ̀ẹ̀wá rẹ̀ tìnàkí ìgboro. ìka mẹ́wàá. abo ni o abo ni ọ̀jẹ̀ o ajiyọ ọkọ ni. ọ̀hún náà ni àyíṣú gbogbo ẹnu pé ìta la wà àwọn wèrè kan lè mọ kẹ́tì bọ́ọ̀ bá lè rí mẹ́wàá àwo owó tún ah. dénú ipe yẹn á tún mú owó jẹ. yóò ti mú owó tó ju gbogbo eléyìí lọ gbogbo àwọn tẹ́jọ́ rìn tí wọ́n ní wọ́n lówó òun owó wo. ipe ọ̀rẹ́ mi chairman tí yẹn tún jó lórí wa ó possible kí n tún lówó jùlọ. tí wọn ó yọ kú òǹbẹ tí wọn ó fi wọ padà sálága ńbẹ. wọn á fèmí ṣe. nígbà tó ọba lówó jùlọ ogun bẹ láàrin yìí o. Ah, eléyìí tí mo tún wá tún gbọ́ sétí ṣé kàmẹ́wàá eré la ti ń ṣe kàmẹ́wàá ẹ ti gbàgbé ni ṣé àwa tá a rí tàrí tìrí. bàbá wèrè mo mọ̀ pé ọ rí. látòrí tẹ̀yìn. ọjà ilé ìtọ́tún pamọ́ gan tó lọ́n fi sí inú tí ò síta àwa tún ń gbé yẹn jáde. báyà mo ti yẹ jáde yẹn. ẹ̀rọ ajẹ́ ka mẹ́wàá. ó yà mí lẹ́nu. <laughs> a tẹ̀ yín lọ́wọ́. yóò tẹ̀ yín lọ́wọ́. o ti dọ́dọ̀ yìí. o ní owó. ẹ wo. o ní owó ju ẹlẹ́wìí odò lọ kí n fọkàn balẹ̀. èmi mo wí bẹ́ẹ̀. owó mi a tún jù báyìí lọ. owó rẹ̀ ó jù báyìí lọ. ẹ ní sori burúkú ah ẹ tí mo ti fún yín nínú ilé yẹn kékeré nìyẹn. ọ̀tún ah, bùn mi lówó tẹ́ bá fi máa padà wọnú ilé yẹn ẹ gbọ́ gbàngàn gbàngàn tẹ́ bá gbọ́ báyìí owó ló wọlé. owó ló wọlé. Ah, ẹ dùn mí inú ó yẹ náà dùn inú kí n tó kúrò láàyè yìí. owó mi ò tún wọlé. àwùjọ ti ń wọlé bọ̀ rẹ́dì. o tún ti là. òyìnbó ti ń sẹ̀ǹdì ẹ. ọtún ti lówó. <laughs> òyìnbó ti ń sẹ̀ǹdì yẹn. ǹlẹ́ o kálọ̀ o rèwá o <laughs> ọba kò ní yọmọ pé ògùn ń bẹ láàrin èmi alẹ́ bí oṣù àwo lọ́jọ́ àwo olólùpẹ̀ náà èmi gangan nífọ̀ olókun àbìgá awo létí omi ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì jẹ́ǹkan. ọ̀rìn mi ń jàgẹ́ olùsí kan ní yọjú lọ́kàn ó lè ní bàbá òun tó ti bẹ̀rẹ̀ yóò ní pàágùn ní dàlámù. bẹ́lẹ́wù bẹ́lẹ́wù. ẹkùn agunmọ̀gàrà ẹkùn tó kọ tí ò jẹ́ òun kà sí. ẹkùn ní ní ogunmọ̀ kàkàbájà. ogunmọ̀ kàkàbájà. <laughs> bàbá bí àká ọkùnrin ogun akagọ́m. bàbá ẹ̀wọ́ tún lè ti akagọ́m. òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni àwọn ẹlẹgbẹ́ rẹ tí wọ́n bá rajà lọ́wọ́ wa wọ́n tún máa fowó lé e fún wa ìwọ ọjà lówó ò ní í san. èèyàn ni kẹ́ ẹ má sọ ọ ẹ má fi èmi wé àwọn yẹn o èmi tún bẹ́ẹ̀ tà wọ́n yẹn o tí táǹtì tèmi bá tó tèmi fẹ́ máa tọ́jú yín tí mo fẹ́ máa kó owó wá fún yín ẹ rí mi pé mo bẹ́tà ju gbogbo àwọn yẹn lọ àwọn kẹ àwọn bá wò. má fi nǹkan kan lé tí ẹ̀ṣẹ̀ yìí tọ́ jẹ ṣé ẹ̀jẹ̀ lè ṣẹ́run ni è ń bàbá tajà tá a gbowó. <laughs> bàbá ẹkùn ọkùnrin mẹ́ta ẹ má wọrí gbogbo ẹ náà la máa san eléyìí tí mo ti ẹ̀ bá wá ẹ má jẹ́ kí a fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ mo tún ti dé bí mo ṣe máa ń dé ni o mo tún ti ní ìdẹ mo ní material lọ́tẹ̀ yìí ìka mẹ́wàá ni ṣáńgélítì kópẹ́. ìka ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá. bẹ́ẹ̀ni. tóbi àbí tọpin. ẹ̀rọ ló bá dé lọ́tẹ̀ yìí <laughs> ẹ̀rọ ni tóbìnrin ni. ṣé kó gún àbí kó kúrú. ẹ̀wọ̀n iṣẹ́ tí mo fẹ́ ṣe lọ́tẹ̀ yìí iṣẹ́ àgbéga àgbéga kó máa lọ sókè kó máa lọ sókè kó yẹ yín ẹ ti get <laughs> ẹ òun nìyẹn bá dé <laughs> ẹ ó yẹ kó ti. ọwà àmọ́ ìsọ̀rọ̀ owó ni o ọwọ́ àmọ́ owó ní kẹ̀kẹ́ ẹ̀yìn rere. ọ̀wọ́ kò sí wàhálà èmi tí mo wá rajà náà mo mọ̀ pé máa sanwó. ẹ jẹ́ kí èmi rí àwọn items yẹn gbà tí n bá ti gba àwọn items yẹn mo fẹ́ fi eléyìí gan wọ́ àwọn owó kan jáde ni àkàn clear gbogbo at once. no. ẹ. Eh? no. kí lẹ sọ. rárá rárá mm. ah, ẹ má ṣe yẹn ah, ẹkùn ẹ má gbé yẹn wá àṣebẹ̀ ah, mọ́ bá ṣe máa ń ṣe gbogbo ẹ̀ ní máa sàn ṣé bẹ́ẹ̀ mi ni mò ń sọ ẹran ni mò ń fọwọ́ sọ yìí kì í ṣe gùn gbogbo ẹ̀ ní máa clear at once ẹ̀yin ẹ kí lè bọ́ sí iná kí n yanjú àwọn nǹkan tí mo fẹ́ yanjú má ṣẹ̀rù bà yín. ọ̀fẹ́ ra ilé náà làwìn. Eh, eh, something like that. làwìn ọ̀dà náà tá a bá kà mí ní méjì mẹ́ta mẹ́rin yóò ti tẹ́ ẹ̀ méje báyìí tó o ti gbajà tó o ti fún àlówó owó tètò jẹ ńbẹ́ńbẹ́ èyí tó tún wá fẹ́ gbà nísìn o tún kówó dání ńbò ṣé òní jẹlé iṣẹ́ run báwọn. sísun yẹn èèyàn bá dẹ́gbẹ́ gbèsè èèyàn bá jẹ gbèsè ó di dandan kó san máa san. ní gbòó gbogbo kọ́sítọ́mà tá a máa ń ní tí wọ́n bá ń ṣe bíi ti àní ṣiṣẹ́ mọ́ ń gbòó gan lọ́sàn-án rí. ó dà ẹ jẹ́ ká ṣe báyìí níparí oṣù tí a mú yìí oṣù tá a wà nínú ẹ̀ yìí níparí oṣù gbogbo ẹ̀ pátá ni máa kó wá fún yín. ẹyẹ ọmọ ìṣe ń gbọ́. ìwọ náà ń gbọ́ ń bẹ̀ wọ̀n. agbábí fún wa lówó tó ń jẹ àti tó ń fẹ́ jẹ níparí oṣù oṣù sì ti dá sí seventeen báyà bí. ó kọjọ́ mẹ́tàlá kóṣù ìparí. yọ̀dà fún ọ ọjọ́ mẹ́tàlá. exactly. agbábí àká. bàbá òní seventeen o. mo mọ̀ ọ́ ṣebí mo ti kọ déètì lénìí. ìwọ wá. máa clear ẹ kó nà dáadáa àwọn ilé tó nà. ìyá mẹ́tò ṣé bẹ́ẹ̀ níka obìnrin tó gùn obìnrin tó bá ga ó ṣètò rẹ̀ fóun ìwọ ló gbèsè agbábí àkàlọ̀ kó o múra bí wèrè bọ́ọ̀ tí máa ń múra ni o tọ́lọ́pàá bá mú ọ yín mọ̀ rí o. àwọn jẹ gold. kí wọ́n má mú o tí wọ́n bá mú ọ wọn mọ̀ rí o ẹwà bí ẹ̀ka yóò gbé wá. kò sí wàhálà owó yìí tó tiẹ̀ jó òun lẹ fẹ́ rán mo láìkí bó ṣe jó òun yìí tọrọ smart yàtọ̀ <laughs> mo láìkẹ́. ẹwà bí ẹ̀ka ẹ bàbá. níparí oṣù yìí. lágbára ọlọ èmi ni mò ń bá yín sọ. a sì ní ìjà. kò sí ìjà pẹ́rẹ́ ìjà bíi ti báwo. agbábíàká <laughs> owó ní bojú ọ̀rẹ́ o mo nífẹ̀ẹ́ owó gan ni o èmi ni wọ́n ń pè ní akọ̀yìn sọ̀rọ̀ tí ọba lówó nú mo lè torí owó pọmọ bíbí inú mi ìyá mi tó bá jẹ́ ń lówó tí ọ̀sán ah, ó sì ti wá kú báyìí àmọ́ tí ìyá mi bá ń bẹ láyé tó jẹ mí lówó tí ọ̀sán mo lè pa á. o lè tó bẹ́ẹ̀. sáà nìjẹ́ o lè jù bẹ́ẹ̀ lọ ṣáàní jà. Ah, kò sí jà kò sí jà ah, tá a bá tiẹ̀ wá jà abọ́lẹ̀ àwa ti fẹ́ máa rí gbogbo nǹkan ah, irọ́ kò sí nǹkan tó jọ ẹ ṣé bàbá thank you very much. àgbàbí àká àgbàbí àká. ọkùnrin ogun. aká gan máa ka dùn. ẹ má fìyẹn kún mọ́ ẹ̀yin ẹ má tún fìyẹn kún mọ́. ọ̀gá ọlọ́pàá. chief. ọkùnrin mẹ́ta. mo appreciate you thank you so much wíbẹ̀ jẹ́ bẹ́lẹ̀ yẹn kọ́ máa pè é yeah because nígbà tí mo receive alert yẹn èmi gan fúnra mi ojú mi ṣe wàìwàì báyìí. really yeah <laughs> thank you so much yeah. uh, and i also promise that i will give you all the support needed gbogbo yes. support ẹ bá ti need ní gbogbo territory yìí ẹ kàn jẹ́ kí n mọ̀. wo oh, de a o tiẹ̀ ti ń ṣe náà mm-hmm. wọ́n ní yiniyini báyìí kẹ́lẹ́ ó lè ṣe mí adẹ̀ fi ọwọ́ àfi ń wẹ ọwọ́ báyìí òun lọ́wọ́ méjèèjì fi máa mú ṣé àwa lè dá ṣe ni ẹ tí o bá jẹ́ ọlá arú ẹ tó gbárùkù tì wá kò ṣe é dàṣe. Mm, that is right àfi jẹ́ ọ̀rẹ́ aráàlú. lórí ẹ exactly <laughs> yes that is the word ọ̀rẹ́ aráàlú <laughs> àìlẹ́gẹ̀ẹ́ kò ṣe é dàṣe tẹ́nìkan bá lóun fẹ́ dàṣe o gbọ́ ipe mm. òun fẹ́ dàṣe báyìí abu lọ́wọ́. ọwọ́ tí wàá tiẹ̀ tẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí o bá tuntun wá ṣe a máa kó kinní sí lọ́wọ́ ni thank you very much àṣẹjọ bẹ̀rẹ̀ ni hmm. àṣẹjọ bẹ̀rẹ̀ ni àdèmà gbádùn ara wa kalẹ̀ níbi eléyìí tá a bá dé bẹ̀tẹ̀ uh, ó wá kú point kan tí mo tún fẹ́ rẹ̀ so thank you sórí àwọn ọmọ ẹ wọ́n sì máa ń jẹ̀ sí àwọn areas kan tí àwọn èèyàn wa ti ń operate ẹ eh, you see a lè máa bẹ̀rù àwọn tí wọ́n ní eléyìí tí wọ́n ní kinní hmm. ká tún máa tún bẹ̀rù ẹ̀yin aláṣọ dúdú ìkan <sighs> ah, ọlá máa máa bẹ̀rù nínú ẹ̀ kàn fi àyè sílẹ̀ kàn pè fún èfún wa ọmọ lọ́nà ló fẹ́ lu ọ̀nà. <laughs> Eh, chief ẹ ah. eh, ní problem kankan eh, ẹ nǹkan tí mo kàn fẹ́ kẹ́yìn ṣe fún mi ni pé environment tẹ bá fẹ́ jẹ̀ sí tẹ ti rán ọmọ mi bẹ̀ ẹ̀yẹ kàn jẹ́ kí n mọ̀ ẹni tó hẹ́ẹ̀dì bẹ̀ yẹn wàhálà ti dé bá yẹn that's the promise. that's just the promise. Ah, kò sí I'm mọ bẹ́ẹ̀. ẹ ṣe bó ṣe in fact tó bá jẹ́ pé wájú station for letting ní ìdíkọ́ ṣe. ọ̀rọ̀ kan tún yẹ. àmọ̀tẹ́kùn ni wàá o àwa ni. Um, gbogbo àwọn rìpọ́tù tí mo ṣe gbọ́ from your division kò tẹ́ mi lọ́rùn kò tẹ́ mi lọ́rùn rárá gbogbo pálapàla tí mò ń gbọ́ ní division yìí ti crime rate tó ń lọ sókè lójoojúmọ́ and you cannot arrest the situation kí ló ń ṣẹlẹ̀. sir yes. àwọn guys àmọ̀tẹ́kùn yẹn àwọn náà jẹ́ ká tètè rí iṣẹ́ wa ṣe dáadáa sir. how. they are just acting beyond their limit. tá a bá gbọ́ pé bí wọ́n ń jalè nìkan káwọn guys wa tó strike débẹ̀ wọ́n ti débẹ̀ àwọn táwọn tún dà lóru ká tó débẹ̀ wọ́n ti débẹ̀ ìfàtàn bá kóyàn kó ń bẹ̀ wọ́n ní custody ibi tó ń kó wọn lọ tàbá wá débẹ̀ pé kán release àwọn yẹn fún wa láti ṣe proper investigation wọ́n máa ní rárá wọ́n ní àwọn ti mú wọn ní àwọn làwọn fẹ́ ṣèdájọ́ so they just take laws into their hands and um, time without number mo ti invite ọ̀gá wọn pé ká dialogue papọ̀ they just prove it stubborn sir. ohun tí mo deduce from what you just told me ò ní pé number one ẹ̀yin kò ṣiṣẹ́ yín tó rí iṣẹ́ because tẹ́ bá strike at the right time ẹ ní máa fẹ́ lọ arrest a particular crime káwọn máa ṣáájú yín débẹ̀ why but be that as it may invite the leader mo if he fails to honour the invite then you will have to go and arrest him. Yes, sir. Hmm. àmọ̀tẹ́kùn ni wà ó àwa ni. ewu ti ọgbọ́n kù sí wọn lójú kù sí wọn lẹ́nu fojú àjọyọ̀ ní gbangba àmọ̀tẹ́kùn ni wà ó àwa ni ìyẹrẹ àwa ni. I must get to the root of this. ọ̀tá ò lè Go, go, go! you àwọn òbí bẹ́ẹ̀ sáré wà. jọ ìjọba jọ torí Ọlọ́run kí ló sọ fún àtọkì ló tọ. olùkọ́ dákẹ́ náà àkíkọ́ ẹ̀ ọba ẹ̀ jọ kí ló fún yín ní ọ̀dà sítì tẹ̀bí ń pùtọ́ fún bàbá rí ká ti jù bẹ́ẹ̀. bàbá bàbá àtẹlẹ àwọn ọmọ òkú jagunjagun yàtọ̀ sólú ọdẹ inú a tètè mọ̀ kọ́ àwọn àmọ̀tẹ́kùn ń ràn àṣẹ iṣẹ́ tá à ń jẹ́ iṣẹ́ àmọ̀tẹ́kùn. ló máa ń pàṣẹ náà jẹ́ iṣẹ́ àmọ̀tẹ́kùn mọ̀nà. máa ń gba báìbù ni ọlọ́pàá yẹn máa máa ń gba báìbù ni ọlọ́pàá yẹn máa máa ń gba báìbù ni ọlọ́pàá yẹn máa máa ń gba báìbù ni ọlọ́pàá yẹn máa máa ń máa ń gba báìbù ni ọlọ́pàá yẹn máa ń gba báìbù ni ọlọ́pàá yẹn máa kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀ náà ẹ̀rọ ìjáwọlé ìbò lọ́yọ̀ yìí. àbọ̀ sit down. kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ náà. àmọ̀tẹ́kùn náà kí ló ṣẹlẹ̀ náà. olórí náà lè jẹ́ kí ló ṣẹlẹ̀. kí the one no doubt him sir. who is àmọ̀tẹ́kùn. is the one. ọ̀gá kí ló ṣẹlẹ̀ ẹ̀ Yes! Why did you move my You are the one! No, no, no, no, I want you to You don't have to Let me alone! Let Who is Amotekun among you guys? Sir, he's the one! He's the one! You are under arrest for that. Take him away. Thank you, sir. Okay. Yes. I said, move on. Yes. For He's the one. Okay, wait, for what? Now, you come here, you big man. Man. Are you normal? Keep quiet. Now, you don't say nothing. Okay, so now. Hello, sir. Hey, hey, hey. Are you okay? Are you Vicky with it? Are you okay? No, no, no, no, it's not, it's not okay. Are you normal? What's all that? You're carrying chain like a dog in your hand. What is all that? Move! Move! Allow him. Let me move outside. Hey! Move outside! Move outside! Move outside! Move! Move! Move! Move! Move! Pasta! Pasta people! Ṣé ló ń lọ? Kí ló ṣẹlẹ̀ náà? Àwọn olè kò kà lọ bẹ́ẹ̀. Ẹ wá ṣe é. Kí ló máa wọ ẹ bá ṣe? Ọlé ìlà ìgbàgbọ́. Ọlé ìlà ìgbàgbọ́.

irun gàgà bí ọmọ ìgbòrè tẹ̀rí ọ̀pẹ̀ ifá mi dàṣẹ babaláwo ajé ogbè funfun nẹ́nẹ́ èèyàn sà òye tí mo wí lónìí kárò rán ajé ni mo pè ajé òkúnkúnú sọ o ajé òkúnkúnú sọ o. oníṣòwò bògì kò rí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ gbẹlẹ sórí kínní iná ò gbọdọ̀ kúndì rẹ o bí iná bá ti ń fẹ́ kú ọmọ kò náà mọ̀ ni o bí iná bá kúndì rẹ sọ ma pé gbogbo ntọ́ ọmọ kò ju kọ́ ọjẹun jésù lọ kò ju kọ́ ọjẹun lọ iná gbọ́dọ̀ kú di rẹ o. iná máa kú di ẹ. mójútó dáadáa. iná ṣáà máa kú di iná gbọ́dọ̀ kú di ẹ. mo fẹ́ ṣe nǹkan kan. iná ẹ̀ náà ṣe ń kẹ́. agudu gidi o àkójọ gidi àjàngóló tó ojú ó sojú kókókó pànìyàn pànìyàn àjàngóló tó ojú ó di wọ̀ nígbó àmúbíẹ̀yà ọtí rẹ̀ rè ó dàjọ lọ́nbẹ̀ ó dàjọ lọ. kí ni tí yóò ṣẹlẹ̀ láàrin yìí kí ló ṣẹlẹ̀ láàrin mo bí ọ ṣé mo ní kọ́ ọlọ́rin fẹ́ náà kí ló ṣẹlẹ̀ láàrin yìí. kò sí ní tó ṣẹlẹ̀ mò ń mójútó náà tẹ́ni mójútó mo dẹ̀ ń gún tí mò ń gún lọ ni. wèrè ń gbélé yín o lè mọ̀ mọ̀. ṣé lè dàgbé yìí. tí ọ̀tọ̀dọ̀ yá rẹ ni torí ọmọ àkùnrin wọ́n fẹ́ yà ṣé n ò sọ fún ọ pé iná ò gbọdọ̀ kúndì kínní ẹ bá mi ṣe lọ́wọ́ kùn jẹ́ ibi náà ló ń jò tó kẹ́kẹ́kẹ́ yìí mo dẹ̀ ń gún tẹ́ni máa gún mo dẹ̀ mójútó. ẹ kí ni ọ̀wá mọ̀tọ́ ṣẹlẹ̀ lẹ́nu ìgbà tẹ́mi wọlé lọ. n mo dẹ̀ ń gún tí mò ń gún lọ. wákàtí. òǹgùn tó ń gún lọ. báwa ń ọmọ nǹkan kan rárá gbogbo nítorí ọmọ kan ọsá jẹun náà ni iná ti fẹ́ kú nìkíní díẹ̀ ló kù ká ní bó ṣe lọ́hùn ọba gbàbẹ̀ já sọ́run ni ọba mọ̀ pé o ti lọ o ti rìn gan tó ti jìn. bísí mo lọ. èmi ọmọ bíi tọ́nà lọ́rẹ̀ bí ìyá rẹ̀ léèrè tábà sì ń sọ̀rọ̀ yọ ọmọ jẹnu yangiyangi bíi tí ó mú wèrè yóò lóhùn sọ̀rọ̀. kọ́kọ́ máa wo kiri tí náà bá kúndì rẹ̀ tí náà bá kúndì rẹ̀ ń wọ́n padà rán lọ igbó tọ́hún bókun ni ọmọ àlè burúkú lọ́rẹ̀ bú ọmọ jútó kiri ṣe ṣe iná iná wá kùn di ẹ tẹ́lẹ̀ náà. E, iná òkú ń di rẹ iná òkú tán di rẹ. iná iná kọ́ ló ń jò tó ń jò tó ń jò tó ń tó ń kẹ́yìn. tó ń jò tó ń jò tó ń jò wàá jẹun nulẹ̀ lónìí wàá sọ fún mi pé wọ́n jẹun. lórí ibi kú àbí òkú. bí wọ́n bá sì bẹ́ òògùn bọ́ bá bá jẹ́ òògùn tó jẹ́ kó bá wọn du orí rẹ̀ kọ́ pé ah. gbogbo tó mọ́ dùn. ṣé èṣù ló máa gba orí àti odidi ajá ni. ó dà bàmí àbí nǹkan ṣe bàmí ni ṣé iná kún di ó dà ń pé nǹkan ti ń ṣe bàmí o ṣé iná kún di ohun tẹ́ni kí n mójútó ni ìbí náà ló ń jó tó tó tó ń kẹ́ tó ń kẹ́ ọlọmọ kìlọ̀ fọmọ rẹ o èmi àrò kékun lè gbọ́ kó sọ fún toko kàdánrò fóòdà àmọ̀tẹ́kùn ni wá. ẹ pé àwọn òjì pépé. ẹ pé àwọn òbí ṣẹṣẹ. àwọn òbí ṣẹṣẹ. ẹ gbọ́ mi dáadáa ohun ayé níbẹ̀ ló ń rọ̀ ohun ọkọ̀ èmi tó yẹ pé ọwọ́ ọdọ́ mi pọ̀ nínú ayé bèrè lọ́wọ́ ṣínà pẹ́lá ọwọ́ dátà yìí ọwọ́ mi ọ̀tún dátà ni ọwọ́ mi òsì idán ni lẹ́nu ọjọ́ tẹ ni mi ìpinnu owó mo fẹ́ pinnu fóònù mi o. owó lèmi wá wà àyẹ̀wò fóònù owó lèmi wá wà síbí. ẹ mọ fóònù lójú àgbọn iphone ló fẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ mọ́ bọ̀ ìjà ọ̀tún lórí gbẹdẹgbẹdẹ lórí gbẹdẹgbẹdẹ agbára ápù wò iphone dà. gba ti ẹnu yan wọn lọ talọkàn tó bá ti ẹnu ẹni sùn gbogbo gbogbo yìí ẹgbà. èmi àkùn. ojú ẹkùn mi náà ẹ̀mí ẹkùn mi náà wò. láti gidi jágádá mo gbóná bí ẹlẹ́kùn ṣẹ̀gbọ́n náà bàbá dúró láti abẹ́ mọ rí nǹkan kí ni wá ẹ̀yin lẹ́lọ rẹ̀ gba fóòmù ní ìbáyìí tó dé ibi olúfimọ sílẹ̀ àpè lólúfimọ ó débi ọwọ́ àní o èmi ojú mi wò èmi fẹ́ lù ọ́ ni o sórí kìíní àyà rẹ méjèèjì o àwọn tí ó lò ní ó lò ọgbọ bí panumọ àbọ ìbábọ wíjọ panumọ àbàfẹ ìbábàfẹ fọhùn ọ̀rọ̀ òkété bá balẹ̀ sọ náà nílẹ̀ gbọ́ àwọn òfòun ti bọ́ńbọ́mú àlánú fọ́n tó kiri àlàgbà ya kí yèrè ọ̀rọ̀ àwọn ọ̀nà bá fún un pẹ́pẹ́ bá tiẹ̀ lè dé parẹ́ ewé olúbohun gágà kì í bólókó dìgbà ó kalẹ̀. <laughs> tí bálẹ̀ mi ò ṣí pẹ́pẹ́. ó ti ṣẹ̀ṣẹ̀. tí bálẹ̀ mi ò ṣí pẹ́pẹ́. ó ti ṣẹ̀ṣẹ̀. ìyá tó bá jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ ọwọ́ ọ̀tún mi ò ṣí ọwọ́ tó bẹ́tà ni ó yá fọ́nà òun dà. ó ti pẹ́pẹ́ ni ó ti pẹ́pẹ́ o. ó bẹ́ẹ̀ nílẹ̀ pé sọ́rí ní báyìí. Ah, wọ́n padà gbé. pàdé kúlẹ̀ abẹ́mi òwò èyí rẹ̀ ti gbà bọ̀lẹ̀ lónìí. ǹdẹ́ kí èrè ó ra mọ́ ọ́nà ọmọ ìyá àwọn ọmọ ìlú ni. <laughs> ẹ pariwo òdì pẹ́pẹ́. òdì pẹ́pẹ́. ẹ pariwo òdì ṣẹ̀ṣẹ̀. òdì ṣẹ̀ṣẹ̀. bó bá jẹ́ bẹ́ẹ̀ ọtún ta tún gbé gbà ń ọtún gbé léèrè apá ọtún kọrin fóònù ọ̀hún dà ẹni sùúrù ẹni sùúrù tẹ bá pariwo jù ẹ jẹ ẹ jẹ kala o ẹ jẹ kala ẹni sùúrù. òun dà. tásán olóyè ọ̀hún. pàtó ah! o ti pẹ́pẹ́ o ti ṣẹ̀ṣẹ̀. o pọ̀ o ti ọ̀sán. ìbẹ̀rẹ̀ wá ní ìbẹ̀rẹ̀ ńlọ ó lè lọ́bì kankan kí yèrè ó ra mọ́ mi. fúyàǹdìdé ọmọ ọmọ ìyá àwọn ọmọ ìlú ní kẹ́dẹ̀ẹ̀kẹ́ jẹ́ wọ́n mọ̀ ìyá lónìí o gbogbo yẹn ti ṣe ẹ̀yin lẹ́yìn fẹ́ jẹ fóòmù òun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà ẹ jálé àgbọ́nlera yín lórí lónìí o ẹ tí ẹ bẹ̀ mí iṣẹ́ wọ́n ní nǹkan ìlú yìí ẹlẹ́dàá yín sì gbọ́dọ̀ rọ̀ mọ́. kí ló kọ rẹ kí ló kọ ìyá rẹ àmọ́ tá ló wà máa ṣàkẹ́ wọ́n lù ọ́ lónìí bẹ́ẹ̀ ni ó sì ti rí lẹ́yìn iwájú bá dínà ìrìkìsà rẹ̀ wọ́n á gbà kí ló kọ rẹ. tó rọ̀ mọ́. kí ló kọ ìyá rẹ. àbíkẹ́. tó rọ̀ mọ́ Babájídé. Babájídé kí ló kọ ìyá rẹ Babájídé ẹ máa mọ̀ pé o ẹlẹ́dàá rẹ̀ pàmò lórí ṣèkèṣèkè àyà tiẹ̀ méjì làágbé iṣẹ́ nìkan náà làáfi ṣe ilé ìkú díẹ̀ bọ́rọ̀ òdì rẹ̀ náà gbọ́dọ̀ wù ṣèkèṣèkè àyà tiẹ̀ àti bọ́rọ̀ òdì tiẹ̀ láàjò fẹ́ni tó fẹ̀mí iṣẹ́ tí ó jẹ́. <laughs> láfi yìí ṣe báyìí ẹ̀ka rẹ̀ náà tiẹ̀ kù dáadáa àárẹ̀ka rẹ̀ mẹ́wẹ́ẹ̀wá ẹ̀ka ẹsẹ̀ rẹ̀ náà àròjù rẹ̀ méjèèjì lò àtàwọn ẹnu rẹ̀ àtọkàn rẹ̀ tá a lò lára. ọmọ ìdá o ẹ mọ bí ayé wa kẹ ẹ wá kunra o. ẹ pariwo òkú pẹpẹ. òkú pẹpẹ. òkú pẹpẹ. òkú jẹjẹ òní jẹjẹ òní jẹjẹ. àmọ̀tẹ́kùn yíwá àmọ̀tẹ́kùn eruku ìjọba àmọ̀tẹ́kùn eruku ìjọba eruku ìjọba àwọn òjì gùtù àwọn òjì pépé kò tí ì ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin ọ̀dẹ̀ ẹ̀yin ọ̀dẹ̀ bó ṣe lọ kò yé yín ó fún yín lówó ẹ̀ ń pòórá bó ṣe fún yín fóònù bẹ́ẹ̀ lẹ̀ ń pòórá ó ń lo yín nì ìwọ fíìmù ẹ̀ dùn gan o àwọn làwọn wò ó. <laughs> ló fi tọ kèké. ṣé grace. ojú sẹsẹ. ojú sẹsẹ. ojú pẹpẹ. ojú sẹsẹ. ojú ojú sẹsẹ ni. ojú sẹ ni. ojú sẹ ni. èpè nípa ṣẹ́bí ọ̀tá àfìbàjẹ́ ṣayọ̀yọ̀ níwá o. a borí ọ̀tá pa sókè tó yí ló borí. ojú tó lé ojú tó gbòó àmọ̀tẹ́kùn òye. àwa ni àwa ni. ẹkùn náà ní sọ̀rọ̀ hmm, lóòlò ọgbà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ṣé gbogbo nǹkan wọ́n ní ńgbà tí epo tẹ́ ń ra àtọ̀kọ́ yín gan ṣé kò tí wọ́n ní jálẹ̀jálẹ̀ iye tá a gbàgbẹ́ jẹun òun ni mo ti kọ́kọ́ sọ fún yín o ẹ sì lè gba ṣìkìṣìkì àyè eléyìí o ẹ sanwó mi ni o seventy thousand náà dá ẹ mú seventy wá jálẹ̀ seventy ndà mọ́jà mọ́jà san seventy eight mo yọ two thousand fún ọ lórí ẹ̀ méjì ni ẹ̀jà àti kínní ń tapá báyìí ibi tí ẹ ti máa mí ṣé ìwọ pé tapá sì ní mọ́ tó mi tapá tó lọ ni tapá sì àtẹ̀jẹ̀ seventy thousand tọ́gbà ẹ̀yin aláṣẹ o ẹ̀yin aláṣẹ o. e ìyá ya o ogun tí n bá wí lónìí kárọ̀ jẹjẹrẹ rẹ. ti délẹ̀ wá kúnná o. hello ah ṣẹ́ẹ̀ṣì wà ń bẹ̀ ni èmi délé ta ti ṣetán lèmi ti kú òun bẹ́ẹ̀ no no no no no èmi ò lè padà wá bẹ́ẹ̀ o a mi ò lè padà wá ah mo ní another meeting ti fẹ́ lọ ẹni tájọ́ ń lọ sí meeting yẹn ni mò ń dúró dè báyìí mi ò lè padà wá ah pè mí pè mí tó pè mí létà jọ ah wàgbà wàgbà wàgbà fún mi. ṣé ká sà. Ah, ok ó yà yà yà. dákun máa ṣọ́ ni òwe jáde nílé tí kò padà wọlé òun ló gbé ṣáájú ọlọ́run ọba má jẹ́ ń gbé ṣáájú mo bẹ̀rẹ̀ orí mi ò wá lọ́ba fẹ́ wọ́n má mi gbé. ọ̀gá mi máa dé ní sẹ́lẹ̀ bàbá àmọ̀tẹ́kùn yẹn àwọn ah, nìkan ni mo rí bẹ́ẹ̀ but àwọn ohun tí mò ń gbọ́ in fact ó dàbí ìgbà tó bá jẹ́ pé èèyàn bíi mẹ́wàá méjìlá àwọn náà wà ń bẹ̀ and ìgbà tí mi dẹ̀ máa wọ everywhere mo rí pé òun nìkan ni mo bá ń bẹ̀ in fact ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn yìí kò yé mi sà mo ló jẹ́ kí n rọ́ọ̀sì wá bá yín. kò yé wọn ni. Ah, mi àwọn distance sà. ọ̀rọ̀ ẹ ti sú èmi ẹ ti sú mi. Um, I think we need to free him. free him sir. yes because ẹni tó investigate case ẹ ní wọn parọ́ mọ́ ni ohun tó dẹ̀ wà ń custody wa own constitute nuisance all the time ni because kẹ́ ẹ máa gbọ́ ariwo èèyàn kan ṣe meeting kẹ́ ẹ débẹ̀ kó jẹ́ pé èèyàn kan lè bá something is under something you are not even composed so just go and prepare some documents kẹ́ ẹ free ẹ̀kẹ́ yẹ kó máa lọ. afẹ́dọ́ afẹ́dọ́ lọ́la ká máa pọmọ lọ́mọ lẹ́kùn jayé o kò má dé. kó o mérin o gbóhùn fọ́ọ̀mù ọ̀sà ò jẹyọ lọ́bẹ̀. ibo ló ti wá tó jẹ́ ọ̀gọ̀ngàn bíi táti fẹ́ pelẹ̀ ni wọ́n ti ń pelẹ̀. ọmọ fúlàdé. Ah. ọmọ ìlú ibo ló pe. Ah, ẹ̀ẹ́dùn náà ó tún wá ń pelẹ̀ àwọn ọ̀dẹ́ pé ọdún pé ilẹ̀ ń jẹ́ ilé ìbílẹ̀ ń jẹ́ fún yín. Ah. yàbọ̀ kú yàfẹ́ níyàn yàfẹ́ bọ́dá pẹ̀lú òkú rẹ̀ kòtò ariwo gè lókè yóò tún kú pẹ̀ lóde ọ̀run tí wọ́n fún ọ̀run mìlà. ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ẹ̀dọ́gẹ́ àti bọ́dá ti jẹ́ wa. orí gbọ̀ngàn àwọn èdè. ọjà wa àgbààgbà wọ ní oríta yìí. máa ní owó rẹ̀. awo awo awo awo omi ẹ̀jẹ̀ oya kó padà síbò gbéra lẹ́kọ̀ọ́ dìde ẹ̀dùn kó padà sẹ́mi. gbéra gbéra bá ti rí wa ìyá ni pé ìjà bá wa ẹ̀yàwó èmi náà sì ṣe ṣẹ́gẹ̀ mẹ́wàá fún gbogbo yín. Eh, eh, eh, oògùn má di yẹ́yìn òmàwò di nìyí. ìyá rẹ̀ ló má ṣá ìyá yàrá yín ló má ṣá. Ah, ah. ó ń ṣe mí bìrìgbé bìrìgbé bó ti ń ṣe ọ́ ní ṣe mí ọmọ ìyá mi. ìyín ò túmọ̀ sí pé ẹgbọ́fẹ́. agbófẹ́ agbẹ́dẹ̀ àti ìmọ̀túmọ̀ rẹ̀ ṣùgbọ́n ní tẹ́ mú wá òun la dá padà fún yín tó wá túbọ̀ sí pé òsè ohun kan náà làgbẹ́ńké làlùkò fọhùn onídẹrẹ́ nìkan ní kéètì ẹ̀ níbẹ̀ yá. ó dà o ẹ̀yin awo definitely ó yẹ kí àwa awo ní sẹ́mínà tá a máa ṣe fáwọn awo ẹgbẹ́ wa ká fi máa dára wa mọ̀. bẹ́ẹ̀ ni nítorí tá a bá dára wa mọ̀ kò ní dáa awo kì í pawó ẹgbẹ́ rẹ̀ jáyé bẹ́ẹ̀ làwo kì í sọ́gbà tí awo lọ́gàngàn bí tó ti wù yín kẹ́ ti pètò láti pelẹ̀ àwa ti bẹ̀ fún yín à ń pọ̀ sókè rajà ẹ̀yin àmọ̀tẹ́kùn ó yẹ ẹja lọ. àwa niyé àmọ̀tẹ́kùn ni wá o àwa ni. sí wọn lẹ́nu fojú àṣebí hàn ní gbangba àmọ̀tẹ́kùn àwa ni. kọ́lọ́mọ kùnìyàn ọmọ rẹ ẹ má bá àmọ̀tẹ́kùn ṣeré obìnrin gbọ́dọ̀ dúró bí orò tí ń gbọ́kùnrin gbọ́ kòkò làwọn aṣojú kọ́lọ́mọ kìlọ̀ ọmọ rẹ ẹ má bá àmọ̀tẹ́kùn ṣeré obìnrin gbọ́dọ̀ dúró bí orò tí ń gbọ́kùnrin gbọ́ kòkò làwọn aṣojú àmọ̀tẹ́kùn eruku jẹ̀pọ̀ àmọ̀tẹ́kùn eruku jẹ̀pọ̀ àmọ̀ takú eruku ìdẹ̀kọ̀ kù sáwọn lẹ̀tẹ̀ lójú kù sáwọn lẹ̀tẹ̀ lára fojú ẹsẹ̀ mi wọ̀. ó dọwọ́ ilẹ̀ tí a jọ mú ó dọwọ́ ilẹ̀ tí a jọ tẹ̀ àmọ̀tẹ́kùn agbọ́n dúró torótoró aláhùn pàǹdẹ̀dẹ̀ ọkọ̀ tiẹ̀ dágbére ayé òun ọ̀run ọlọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o èmi àrò. kékù ní bá kó sọ fún joko kàdánrò fóbẹ àmọ̀tẹ́kùn ni wá olùkóso ni wá. òjòdùgbẹ̀yì òjòdùgbẹ̀yì òjòdùgbẹ̀yì ọlọ́mọ ọ̀bọ̀ ọba ibi ni mo wà ibi lẹ mi ibi lẹ ń fi mi sí lọ pàṣẹ wẹ́wẹ́rẹ́ wọnú gbọ́ àtòrìbọ̀lọ̀jọ̀ ẹ̀wù ẹ̀ bá ti fábọ́lù pé òun ti bá wọn sáwọn mi ò ní kúlẹ̀wé afagba a ò ní kúlẹ̀wé ìwé. oyin lẹ ọ̀gẹ́rẹ́ afọkọ yẹrí alápòore alápòwà tọmọ aráyé pẹ̀lú alápòkà gbogbo ibi tí àwọn aṣẹ bí ọ̀dàlẹ̀ lù wà ó yá lọ rè gbé wọn wá ó lè tó jà lóru àná mọ́jú òru ọ̀yìn níbikíbi tó bá wà ilé ọ̀gẹ́rẹ́ alákọ̀wà ó yá lọ rè gbé wá. ìwọ ni ìwọ ló níwọ̀n ìbàjẹ́ tó wà ládùúgbò yìí kí ló fún ẹjẹ́ rú gbogbo nǹkan tó ń ṣe yìí. aláyẹ gbàgbé o ẹ gbàgbé o situation yìí náà ni àpérò bí wọn ṣe ibi tí mo wà yìí gan. ó ń bí mi tó wá sí. ilẹ̀ ló mú ẹ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ló mú ẹ àgbà ló mú ẹ you are very stupid láti máa bèrè pé kí ló wá ṣe ń bí oníyẹ járù. ayẹyẹ ìmọ̀ ìwọ òògùn wa mọ́. dákúndínlẹ́wò gbọ́ọ̀lù kò sóko kí n jorógbó àfọ́bì a ò gbàgbà kúgbà ìgbà kúgbà a ò gbàgbà kúgbà. àmọ̀tẹ́kùn eruku dàgbà. bẹ́ẹ̀ ni i know that about. kí ló dé táwọn èèyàn máa pààrọ̀ náà kí ló dé táwọn èèyàn kì í sòótọ́ síbi tó yẹ kán sòótọ́ sí kí ló dé tó máa fi irọ́ tó máa fi rúdi òótọ́ ní gbogbogbà àmọ̀tẹ́kùn mo ń bọ̀. Àmọ̀tẹ́kùn don't kill me please don't kill me. olùkọ́ lè ní ẹ ọ̀daràn jàǹdùkú alọ́kọ́lọ́kígbe ìwọ ó lọ vacant àwọn èèyàn ó lọ fi gba owó ó kó gbogbo àwọn owó yẹn jọ ó fẹ́ sá kúrò nílẹ̀ yìí ó pa gbogbo àwọn èèyàn lẹ́kún ó kó wọn sí wàhálà ó rò pé wàá lè sá lọ ikú lé rẹ̀ ẹsẹ̀ ikú lé rẹ̀ ẹsẹ̀. gbogbo yín tẹ̀rọ pé bẹ́ẹ̀ ṣe máa wùwà ìbàjẹ́ nínú ìlú yìí nìyẹn ìkọ̀ọ̀kan lẹ máa máa fikú ṣe èrè jẹ. ọ̀rẹ́ ìsìn ní kò sí ẹ̀ má jẹ́ kó di òkè ó ṣàmọ̀ tó mi o kò jẹ́ tó bá fẹ́ sí track òfò lórí díẹ̀ sí òkè mi ṣùgbọ́n and they still wọn kò dáàbò láìkì irú lẹ́yìn. yẹ <laughs> sí ewu ewu ti bá sí i wàá jẹ́ kí èkó yẹn pẹ́ dáadáa kó tó dáwọ́ yẹn sí ṣùgbọ́n ẹ̀hìn dad ẹ̀hún ṣé kò lo ẹja àbí bèbè. Eh, jẹ́ kí ẹ lè ṣe méjèèjì papọ̀ eh, mo fẹ́ flavour ìgbín náà nínú ẹ̀. <laughs> ṣé o ti gbọ́ wọn pẹ́ lẹ́yìn ẹ̀jẹ̀ yẹn máa tún kárí àlọ́ngà mi. bẹ́ẹ̀ni kò ṣe méjèèjì papọ̀ kò jẹ́ kí irú yẹn dùn dáadáa. pẹ̀lú ọ̀gá tó sọ um, ṣé um, ṣé kò ṣe rẹ́ẹ̀dì àbí ẹ̀bà. mọ́mí náà mi ò jẹ rice òkèlè ni mo fẹ́ jẹ. yes that is my girl. ṣé kí wọ́n jẹ ìwé lè sọ pé ó bá jọ òkèlè. ó yá jẹ́ kí ọmọ mi jẹ ẹ̀pọ̀n tó bá wọn gbogbo àwọn ọmọ indomie tẹ́ ẹ̀kọ́ káàkiri ṣe bẹ́ẹ̀ rí tó ń ṣe bí tó ń ṣe bí adìyẹ greek hmm. òkèlè tó mú yẹn náà nìkan ṣe fún un. ṣọdẹ tí wàá gbọ́n sẹ́yìn kó ṣe kó tẹ ẹ̀bà má tẹ̀ kó le o tó ẹ̀bà tó máa ń tó máa jẹ tó máa le bí kòǹgì yẹn don't do that for my daughter okay so bá mi tẹ̀ ẹ̀bà ẹ̀ kó wá okay. so rice èèyàn méjì ni màá sì bẹ́ẹ̀ mm, yẹn ẹ̀bà ni mo fẹ́ jẹ ó dà. so tó o bá ṣe rice èèyàn méjì kí wọ́n lọ bu sọ́dọ̀ sínú àwọ̀ kí wọ́n jẹ yẹn rice èèyàn méjì torí wọ́n lọ rà sílé àtúnilè jẹun yó lájẹsẹ́kù mo ah, ah, ní mo ti rí <laughs> story tó sọ lánàá òun ló wà lórí nẹ́ẹ̀tì yẹn <laughs> ìwọ náà kọ́rẹ́ nǹkan tí mo fẹ́ kó máa ṣe nìyẹn kì í ṣe gbogbo ẹ̀ náà ni fíìm fíìm fíìm ẹ máa ka news ẹ máa wo news lórí net information. ìdáyà ìdáyà jọ mo sáré fẹ́ jáde bí wọ́n mú mi pé mo jáde o. ó dá mo gbọ́. ọgbà bíi ẹ̀ka o mo ní ọmọ iṣẹ́ mi ọ lọ iṣẹ́ mi ayán ṣẹ̀mí ayán wọn olóró ọgbà bíi àkàmú náà máa ń ṣẹ̀mí òpó ṣẹ̀mí ìgbín ṣẹ̀mí ìgbín ọ̀lẹ́jẹ̀ agbá bíi àká o ọmọ kékeré rẹ̀ gun bíi aládì agbá bíi àká o ogun bíi rẹ̀ ó lè kọjá ìwé ọjà mi lówó owó ògùn mi iṣẹ́ mi tí mo ṣe tí mo la ògùn olóòdì ṣọwọ́ ń wá ṣe nǹkan tó jowó lọ àwọn ìyá mi ọba ń mú ọ ó yá ìsúlẹ̀ tẹ̀tẹ̀ káàdìdé ẹ jẹ́ bí oníṣẹ́ náà ẹ má jẹ́ bí oníṣẹ́ oòrùn torí bóníṣẹ́ iná bá ṣoṣo jẹ́ àárín jẹ́ bóòrùn bá ṣoṣo àájù mú ni ó yá súlẹ̀ tẹ̀tẹ̀ ká wá jẹ́ mi ọmọbìnrin tí ń bẹ ń lé agbábí àkàtọ́ dàgbà jù mú àwọn ọmọ rẹ̀ ó yá súlẹ̀ tẹ̀tẹ̀ bọ́ọ̀ bọ́ọ̀. sórí bàbá rẹ tó bí ọ ńlọ pa ọ ní ìbáyìn ìní àti máa ń mú àwọn èèyàn tá a máa fi hàn ṣiṣẹ́ fún bàbá rẹ bàbá rẹ ló fọwọ́ ara rẹ pa ó ti lára rẹ ni. <laughs> kí ló kọ rẹ? Dámilọ́lá. Dámilọ́lá ìbàjẹ́ àkàn kí ló kọ̀ yẹ. àjọkẹ́. àbúrò lọ máa jọkẹ́ bàbá rẹ lọ kọ́ àwọn. ní báyìí làá ti máa ń ṣe àyàn àwọn ọmọ ọlọ́mọ fún bàbá rẹ á ṣàyàn tiẹ̀ náà lónìí. ohun ìwé ayé bá gbé ilẹ̀ pa tí máa sọ náà ní kò jì yá jókòó lẹ́ńbẹ̀ẹ́. ẹ̀yin ọmọ ìdá. ìdè mọ́mì ọ̀la ti dé o dènà ni mo ṣe clean compound tó rọlẹ̀ ni mo gbá ni dá mi tí màá ní kí n wo ibi tí mo ti bá rí wẹ̀ mi ò bá rí dá mi lọ́la o. orí kí ni mi rí dá mi mà. orí dá mi àbí ọmọ kan tó ń sọ dá mi ò lọ sọ. dá mi tiwa náà ni. ọmọ mi dá mi. bẹ́ẹ̀ ni mà. orí ṣó wọn fẹ́ gbé nàbí báwo. twenty bá díẹ̀ ń gbàjú ṣó ọmọ tó ń sọ ṣá dá mi tí mo gbọ́ wọn láìpẹ́ ló mo gbá ìwọ dá mi màá mí kẹ́ ṣó ẹ máa gbà mí kẹ́ àbí ọmọ kan tó ń sọ jáde ni òòrí tẹ́mi tẹjọ wà nílé lọ́ọ́ sọ̀rọ̀ dókítà tí ẹ gbàjú wọ́n gbàjọ tẹ̀ wọ́n tẹ̀ sẹ́yìn. òòrí dání. a fẹ́ lówó a fẹ́ dọlọ́lá ká máa pọmọ lọ́mọ lẹ́kùn jayé òwà kò má dá. ẹbí gbogbo wa ti mọ̀ pé àsìkò tá a máa ń fún àwọn ọlọ́pàá ní owó wọn tó so ẹ jẹ́ ká mọ bí a ṣe máa dá nígbà tí abájẹ́ ti dá mọ̀ páwọn tó kú náà àwọn náà kó tí wọ́n wá a lè lọ kó fún wọn gẹ́gẹ́ bá ṣe ń ṣe fún wọn èyí kílẹ̀. ẹ wò ó ẹ wò ó ẹ jọ ẹ a lówó kọ̀ọ̀kan tá a fẹ́ fún wọn máa yẹn mọ́ a lè fún lówó kọ̀ọ̀kan mọ́. ṣé àwa á jẹ́ múgùn takàn máa máa dá owó tẹ máa máa lọ kó fún wèrè kan bí tó tó tó jókòó sí ṣáà jẹ́ bàbá àjẹ̀bù ni èló ni sálárì ẹ̀yin tẹ̀ ń sọ yìí tá máa máa kówó bàtà bàtà fún ọ̀pọ̀ gbogbo owó tá à ń kó fún gan kò ṣiṣẹ́ ta ran ẹ̀ẹ̀mẹ́wàá ló máa máa lọ trọ́bù àwọn bọ́ìsì wa ń bẹ̀rẹ̀ tó máa páàkì gbogbo wọn for what now kí la wá ń fún lówó fún kí la ń fún ẹ wò ó a lówó kọ̀ọ̀kan dá a dẹ̀ lówó kọ̀ọ̀kan ta fẹ́ fún a lówó a lè fún lówó kọ̀ọ̀kan mọ́ báyìí ah because gbogbo gbà là ń fún lówó àdẹ̀ríṣẹ́ tó ń ṣe fún wa. àmín. èlò ní sálárì ẹ ẹ wo iye tá à ń dá fún gbogbo gbà á lówó tá a máa fún mọ́ o. ẹ ẹ wá wo ẹ jẹ́ ká ṣe sùúrù níbi tọ́rọ̀ dé ẹ ká ṣe sùúrù ṣé gbogbo yín náà lẹkú mọ̀ mi pé owó tó bá ti jówó wọ̀ sí tàbówó kan tí òun tàbówó kan tí òun lò bá yẹn ẹ mọ̀ pé mi náà ò ní time fún gbogbo rádaràda yẹn ṣùgbọ́n eléyìí ó ní nǹkan tá a fi ń fà wọlé ó ní nǹkan tá a fi ń wọ́ ó ní ike tá a fi ń wọ́ wọlé kò yẹ yín ẹ jẹ́ ká sàn àtẹnimẹ̀ ní òtá tànà mànà tí a bá sàn yẹn èlò ni nínú nǹkan tó ń wọlé fún wa ẹ jẹ́ ká fún wọn. ẹbí ò dáwó mi ò dáwó mi ò dáwó mugun kankan owó kíni owó tí ò ní ìtumọ̀. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ èmi promise pé tí a bá ti kó gbowó ilé ìjọ èmi àti ẹ gangan la máa jọ lọ rí àádẹ́jẹ́ kó mọ̀ pé wàhálà tí àwọn ọmọ ẹ̀ tí wọ́n ń fún àwọn èèyàn wa ṣe ó ti tó gẹ́ tó bá sì fẹ́ kí a sì máa san owó yẹn fún àwọn so mo dẹ̀ mọ̀ pé òun náà ó máa ṣiṣẹ́ lórí ẹ̀ káwọn ọmọ ẹ̀ ṣiṣẹ́ gbapò míì lọ kí wọ́n fi àwọn ọmọ tí wàá lẹ̀ ní ibi tí wọ́n bá ti ń ṣiṣẹ́ tiwọn so ẹ jẹ́ ká dáa bàbá dẹ̀ ti dáa tán àwọn tó kù náà mọ̀ kí wọ́n á sẹ́ǹtì sọ́dọ̀ wọn. Hmm. owó tá à ń fún kì í ṣe owó kékeré owó tá à ń fún ojú sálárì ẹ̀ lọ hmm ẹ jẹ́ ká ah. ẹ̀yin eh. bá tiẹ̀ láwọn owó kan tí ẹ̀yin fẹ́ máa san fún ẹ̀yin ṣe láwọn project. dodo ọ̀rẹ́ ta ló ń pè ẹ gan gbé. Ah, àti eh, ìwọ náà ń gbọ́ àti ilé ni o. ó dẹ̀ kọ́ọ̀tì kìíní yìí ó ṣàmọ́ ipa wa meeting náà ah, ah, olóyè ṣé ìwọ náà sáré number of times wọn ti ń pè mí tí mò ń tẹ tí mò ń tẹ tí mò ń tẹ. ẹ jẹ pa. ẹ má jẹ́ kí n pa èmi lè wọlé tó máa máa ń fà ní wá tó jọ̀rọ̀ olówó dé. Eh, ẹ mẹjẹ ká pa. ìṣòro tiẹ̀ níná àwọn ará ilé yẹn wọn ò mọ wọn ò mọ wàhálà táwa ń ṣe káwọn kan ti rí kan ti jẹ ni. káwọn owó ni tiẹ̀. Eh, bó ṣe jẹ́ nìyẹn ó dà ìwọ àti òun àjọ máa gé ọ̀nà nígbà tí owó yẹn bá ti yọjú a máa yọjú ẹ̀ mọ̀ pé òun náà máa ṣàtúnṣe nígbà tẹ́ ẹ̀ bá dóhùn ẹ̀yà máa bínú ẹ̀ máa kéle ẹ̀ máa máa kẹ́rọ̀ ẹ̀ máa máa kẹ́rọ̀ ẹ̀yà máa kéle ẹ̀ máa máa èmi á mú le ju o torí mi ò ní pretend o. ṣe fújì ní ọ̀tá àtúntà mi kò ní. ó ṣe nọ́bẹ̀. ó sì kọ́ ó ṣe nọ́bẹ̀. wọ́n ti tẹ́lá ta ló ògbé kan. tí èèyàn bá gbèyàn about two three times ó yẹ kó o sì máa fọ́nítọ̀ òní sùúrù kí ló dé. bíbí you shouldn't talk like that. mo wà ní meeting bẹ́ẹ̀ yẹn o jẹ́ kí n concentrate lórí meeting tí mo ṣe o kàn ń pàgó ń pàgó about five five hundred times. we should have never that before. But you should learn to call with courtesy. Two, three times is enough, at least for once. Má jẹ́ pé báwo tí My pẹ́ máa pẹ́ padà náà. Òkè mi ti gbọ́, wàhálà ti wá ṣẹlẹ̀ báyìí o. Wàhálà. Wàhálà ti ṣẹlẹ̀. Kí ló dé? Dẹ́rẹ́mọ́lá ti miss. Who? Dẹ́rẹ́mọ́lá your daughter. Dẹ́rẹ́mọ́lá. She miss it yet. Báwo ló ṣe báwo ló ṣe ṣẹlẹ̀? Kí ló kí ló rí lè hàpù? Ìdáyà ló pè mí. Lọ́nà òdédé gba ìwo. Bó ṣe bàbá síta báyìí. Dẹ́rẹ́mọ́lá ti miss. Ǹgbọ́n o bọ́ síta o dẹ̀ gbọ́ ohun ẹ̀hún ẹ̀ ló gbọ́ o kò dẹ̀ rí mọ́ ah, mo dáràn láyé mi nígbà mi kò dẹ̀ sí nínú gbogbo ilé yìí ẹ ti wòrán. everywhere láti check mo rí tẹ́lẹ̀ ní kọ́ńpáàlì. so ìwọ mi pé kò sí ọmọ mi ní gbogbo inú ilé rárá àbí ah. kò sí nínú rúùmù ẹ̀ náà. I know you won't do that. You got my tea, my involve all of I know the right things to do. Calm down, ọkùnrin balẹ̀. Ṣọtí lọ. No, no, no. Má má má bìlẹ̀ bọ́ ara over this. Òtítọ́ mo la sọ yìí. Everything na wà okay. Òtítọ́ mo la sọ yìí kì í ṣe àpọ̀ mọ́. Oh my God. Òkè òun náà ni mo fẹ́ kó. Ọlọ́run má jẹ́ kí n ṣe òun. Don't tell me to calm down. Èmi ọ̀kan. Èmi ọ̀kan ọ̀daràn kí ni kí ló ń ṣe bọ̀bọ̀ yìí báyìí switch off odidi ọ́fíìsà kí ni nǹkan tó ń ṣe bọ̀bọ̀ yìí báyìí. a ah, ọmọ ayé la máa jẹ kú oṣù oṣù ọdọ. ayé lèèyàn máa jẹ kéèyàn ojú dọrùn ẹ má yẹ kí n parọ́ fi o. èmi ọtọ́rìtì tí bá ti ń kẹ́ ká lọ jalè ká lọ jalè bẹ́ẹ̀ kẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ mi ì láì rẹ̀ ṣe máa ń ṣe o ẹ wá ti dé operation kò gbà lápá ká tó gbowó ẹ wá ní jayé kó ń dùn báyìí. ah ayé dùn. authority ó yẹ kẹ́ gbàgbé èmi mo ṣe tó máa pé mo sì máa fẹ́yìn lémi south suta <laughs> ẹ̀yẹ kan pọ́ǹtì wọn fẹ́ mi ọwọ́ kan ni. tèmi bá ní ọkọ̀ òlú kẹ̀mẹ́ làgùn o ṣé irú ara mi òun lè kọ̀ jẹ́ kẹ̀mẹ́ mọ̀ ṣé gbogbo àwọn fúlàní tẹ náà yàwó lù yìí tán yàwó wa ọdún ẹnì kọ́kọ́ ní dé sí ó ní ọmọ àbúrò mi ọ̀kan ṣò tọmọdé kẹ̀mẹ́ promise mi láti London ló ti ń bọ̀ owó àwọn fúlàní yìí ló kó sí balẹ̀ balẹ̀ balẹ̀ gbogbo ìtẹ̀ ìsọ̀kalẹ̀ yìí àtúnṣe la fẹ́ bẹ́ẹ̀ bá sí àtúnṣe balẹ̀ ah n tá fojú yín rínú ìlú yìí tá fojú yín rí ẹ wò ẹ wò bọ́lẹ̀ gbogbo ẹjọ́ tẹ̀ ń rò òun kódà kọ̀ọ̀kan wa alira ni kọ̀ọ̀rá wa bẹ́ẹ̀ bọ̀ wọ́ọ̀tún ṣe sí ṣé bẹ́ẹ̀ rí pàwọn obìnrin la sì wá sí àyè báwọn ọkọ wa bá fi dìde bó bá fi dìde ìkúlé yóò ní gbà yìí ọdẹ yìí yóò ní gbà yìí. ìyálò ìdẹ́kẹ́ mẹ́rin sùúrù àwọn olè sí ilé nílùú yìí ọmọ yóò lóbìnrin mi ẹ má wulẹ̀ béèrè. ìyá ẹ lójọ ìyá ẹ lójọ. ẹ wò ó ẹ wò ó sùúrù ni gbogbo wa máa ṣe. kì í máa dé bá ní ká yẹrí gbogbo wa báyìí ló kàn gbọ̀ngbọ̀n kódà nínú ìdílé balẹ̀ mo mọ iye èèyàn tó ti kú nínú ìdílé tèmi tí mo dúró yìí àìmọye ọ̀pọ̀lọpọ̀ ló ti kú tó gbogbo wa ní sùúrù láṣẹ lórí àwọn tó ṣe sùúrù. ń gbọ́ a ti gbègbèsè o ibi lèmi àtàwọn olóyè mẹ́kẹ̀mẹ́ forí kò sí wípé gbogbo àwọn fìgìláńtẹ́ ìyá àwọn ọ̀ǹtà tó máa ń lọ ní gbòòsè kẹ́mẹ́rà pẹ̀rùn a ní ká ránṣẹ́ sí gbogbo wọn tírítí ṣẹ́gbọ́n kọ́ máa lọ inú oko lọ pẹ́rùn mọ́ àwọn fúlàní ni kọ́ máa kọ́ sílùú kọ́ máa bá wọn mú ṣíkí kọ́ máa bá wọn pẹ́lú pàkúpa a máa máa lówó la máa máa fún wọn ìgbésẹ̀ wá nìyẹn o lálẹ́ ní sẹ́ ìkòkò ní gbomi kọ́ gba ìkòkò. ìyá gbogbo ìyá gbogbo lè fi kọ́ sọ́ọ́ ti lọ. Wọ́n ti lọ. Sọ́ọ́ ah, yìí oníkókó yìí orí ètè o ó sọ pé òun máa ṣì ní wọn bá lẹ̀ tó bá ṣì ní òṣèlú ẹ̀rọ fóònù. èyí ah, olùkọ́ sọ pé òun máa ṣì ní èmi bá lẹ̀ ọkọ lu èmi olùkọ́ gún ọmọ rẹ yóò ṣì. Ah! ẹ̀yin tẹsán ṣáyé ọ̀rọ̀ tẹ́mi fáfá mi tí mò ń bá bọ̀ fún yìí tó bá yẹ kó bá ṣojú yìí ni ẹ̀yin fáyé kẹ̀ mọ́mọ́ wípé wọ́n fẹ́ bàbújẹ́ mọ́ mi lórí ni. ṣẹ́ńgbọ́ àwọn ògbóni mi lọ́dẹ fàmí kalẹ̀ ṣẹ́ńgbọ́ àwọn ògbóni mi lọ́dẹ fàmí kalẹ̀ sí lóyìn wọ́n mọ̀ wípé èmi fámi fámi àti kékeré jòyìn èmi olúkúgbọ́ mọ̀ ọ̀yá yóò tẹ̀. Ah, mo kájú òṣùwọ̀ ẹni èmi àákẹ́mi pàgbà tẹ́mi fún abámi kẹ́mi pé gbèjé làwọn fúnra ní kẹ́mi yáwó lòlù kọ́fẹ́ balùjẹ́ mọ́ mi lọ́rí. Ah! ẹni lèmi lóko kò lè lóko mọ́ àwọn ọlọ́mi kọ́ṣẹ́ wọn ò lè lọ bíṣẹ́ àwọn ọmọ iléèwé náà mi lọ ẹ̀kọ́ máa lọ sí iléèwé kẹ́mẹ́lá kẹ́kọ̀ọ́ kẹ́mẹ́lá kẹ́kọ̀ọ́ wọn kọ̀ àyàwó kẹ́mi já ilé ayé lò wọn ò tún wá pàdé wọn lọ́nà òkò mọ́ o níṣẹ́ lọ́wọ́ wọlé kẹ́mẹ́ mú wọn síkún tẹ̀mẹ́ pa wọ́n ẹlòmí ń bọ̀ kán mi bẹ fọ́ọ̀rì ẹ̀ nílùú tó lọ́ba tó ní ìjòyè ìyá ló jẹ́ kí n ránṣẹ́ sí yìí o kótó ní ìgbè mi fáwọn mi I put love in my heart jacob I put love in my heart. balẹ̀ ẹ fọkàn balẹ̀ torí ẹ̀ náà ṣe rán wa wá gbogbo nǹkan tẹ́ fẹ́ pátápátá la máa ṣe fún yín ẹ fọkàn balẹ̀ tẹ́tí gbọ́. dádì ṣé kò ju báyẹn lọ. ẹ̀yin ìjọba kó tó di pẹ́yìn gangan dé àwa àti baálẹ̀ àtijọ́ ṣe ìpàdé àti ṣètò sílẹ̀ fún yín ṣe bá yìí kò wá tán síbẹ̀ o torí àwọn àgbàbọ̀ wọ́n sọ pé ẹnu àgbò òfìfọ kò ní yọmuyọmu ṣe bẹ ṣe wò mí èmi kẹ́ máa náwó kẹ́ mẹ́rin èyí kẹ́ máa náwó ni o dẹ̀ mọ̀ pé iṣẹ́ ìjọba tí ò bá lọ́wọ́ owó lílù kì í yá. dádì sà ṣe rí gbogbo eléyìí tẹ́ ń sọ yẹn iṣẹ́ tiwa ni torí yẹn làwa ṣe wà bí ẹ má wọrí a máa kàn sí very soon ẹ fọkàn balẹ̀. ẹ ṣe púpọ̀ dúró kò dàbọ̀ ẹ bá mi kí dípì o. nọ́ọ̀lẹ̀ ṣe gbogbo àbàjẹ́ nínú ìlú iná. bàbá ó ṣẹlẹ̀ ó wà lórí ìlà. òun náà náà wò. ọlọ́run lèmi náà ń wò lórí fóònù bíbá yìí. ṣé lóòótọ́. ẹ ó bá ìyá wọn pè é ó dẹ́ pé àyípadàpọ̀ àwọn sì yẹn máa kọ́lé gùn nù. ó lóun kọ́ àdújókòó lè ju afa àwọn ayélujára sí àlọ́gbà àwọn àtẹ̀kùn àjò àṣírí náà fúlàní báwo. ẹ wo bí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yá gbọ́dọ̀ fà ìgbà ìyè bàjẹ́ nínú ìlú yìí. ọlọ́run màmá. tọ́ba ìgbà ìyè bàjẹ́ nínú ìlú yìí ó máa wọ̀ wálé wà wọ̀ lára. tó bá rí bẹ́ẹ̀ ẹ wo bí ẹ jẹ́ ká lé wọn pa. Ah, ah, bàbá ẹ jẹ́ ká fi sùúrù ṣe kínní ẹ jẹ́ ká fi sùúrù ṣe ẹ ṣàmù pé gẹ́fẹ̀ẹ́ mi mọ̀dínà yẹn ẹ ṣàmù pé fúlàní ni mo dẹ̀ máa ń lọ sọ́dọ̀ wọn kó má lọ mú mi kalẹ̀. aṣẹ́wó ni bọ̀bọ̀ ẹ̀ bàbá. Ah, ó ti lọ bọ̀ ó ti lọ bọ̀. àmọ̀tẹ́kùn eruku ìjọgbọ̀n kù sáwọn ọ̀tẹ̀ lójú kù sáwọn ọ̀tẹ̀ lára fojú aṣebi hàn. àwọn fúlàní àbíkílẹ̀ korúkọ wọn ìgbà bẹ́rẹ̀ wọn ò tọkọ̀ ẹgbẹ́ jẹ́ra wọn wọn ò tó rùn ẹ jẹ́ kan sáré wọn ò lè sáájọ́ dídì wọn ọmọ tó bá wojú òrùn alákòlò dàbí bó ṣe ṣẹlẹ̀ nílùú yìí wọ́n máa gbá rivers padà ni ẹ wo bí ẹ lọ múra a gbọ́dọ̀ fààyè gbà wà bàjẹ́ nínú ìlú yìí ẹ ní wọn pa gbàgbé lọ́fẹ́ yóò bá gbàgbé. bàbá gbọ́ngàn wà o gbọ́ngàn wà o ẹ má kàfà àwọn ọlọ́pàá o àwọn ẹgbẹ́ yẹn ọ̀ka ni wọ́n o ọlọ́pàá bá wọn ọlọ́pàá fi wọ́n lẹ̀ ní o ọlọ́pàá bá wọn a máa ti dájọ́ wọ́n fún wọn fún ara wọn ní o. bó e jẹ nìyẹn. ọlọ́run ọ̀la ẹ̀ṣẹ́ nìyẹn o. gbàgbé yẹn ó ti yẹ. obi lọ fẹ́ máa dín pẹ̀lú. ẹfẹ ní báwo. ó ti yóò fẹ́. ẹfẹ ní báwo. ìyólóye ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ dákun báwo ni kí n ṣe sọ bí ẹni tó rí ẹ̀ pé mo ṣe sọ àbí bí ẹni tó lágànà ṣé ká lajú kalẹ̀ káwọn kìíní burúkú yìí àwọn kòkò jẹran kó máa pa gbogbo wa lọ́kàn kó wá sí kankan mọ́ nínú ìlú àìkànnì ìkànnì yín kí ló tẹ̀yìn méjèèjì tẹ̀ ń gbọ́rọ̀ ibi ẹni gbàgbọ́ ti báyìí ṣé bí opinion wa ni tí a máa ń béèrè ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìfà ẹ̀ ń pariwo ẹ jẹ́ kó yanjú ẹ̀ nǹkan tó bá ti sọ òun náà lábẹ́ gé. ẹ tẹ ẹgbọn náà ẹgbọn náà kí ló fa argument láàrin gbogbo wa báyìí ẹ kí ló fa argument question kan péré ni mo béèrè ṣé ká gba ọlọ́dẹ ká gba àwọn èèyàn kó máa ṣọ́ wa rárá o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ kọ́ ó tó bẹ̀rẹ̀ sí yagi láàrin ara yín. èmi ti gbà á èmi ti gbà á àdàpọ̀ èèyàn kọ̀ mi èmi ti gbà á ẹ ká gbà wọ́n. èmi ò fọwọ́ sí i a lè ná ọlọ́pàá nílùú ká wá sọ pé káwọn àmọ̀tẹ́kùn tún máa bọ̀ kí náà fẹ́ wá ṣe. àjàǹgbara ni wọn wọn fẹ́ràn wà lọ́wọ́ ni. èmi ò fọwọ́ sí kò sí tó kàn mí. ó dáa ó dáa ó dáa ó dáa ó dáa mo ti gbọ́ ah. táyọ̀ bá fẹ́ nílùú yín ẹ̀yin faramọ́ ẹ̀yin náà faramọ́ ẹ̀yin náà faramọ́ ká gba àmọ̀tẹ́kùn kan máa sọ ẹ wo ìtọ́ bá ṣáà ti máa dà tó máa mú rọrùn bá everybody. ẹ wo gbogbo tó ṣe kókó ká ṣe torí ìrọ̀rùn àwọn èèyàn wa ẹja ṣe ẹja ṣe kó lè sọ nípa tiwa pàtó àṣewọ́ tá a lè ṣe bẹ́ẹ̀ um, mo kí yín káàbọ̀ lẹ́ǹkan sí um, èmi gẹ́gẹ́ bí baálẹ̀ ìlú òsì lọ́hùn àti baálẹ̀ ìlú tá a wà nínú ẹ̀ gbogbo ń tẹ́ ẹ sọ pátápátá la ti gbọ́ tàbá ní ká wò lóòótọ́ ogún àwọn sùmọ̀mí yìí pọ̀ o à ó pọ̀ débi wípé olóko ò lè lọ àwọn tí ń tajà tí àwọn oníbàárà tó ń tajà ọjà ò yá déédéé wọ́n ti gbogbo àwọn ọmọ wa ti fẹ́ pa tán ó pọ̀ o àwọn míì tó bá máa sọ wọ́n sọ pé àwọn tápà ni àwọn míì adarúkọ wọ́n ṣà ń sọ oríṣiríṣi àmọ́ ju gbogbo ẹ̀ lọ ká tó mọ̀ pé sùmọ̀mí ni ó pẹ́ nǹkan ti bàjẹ́ àmọ́ tẹ́ ẹ bá lè gbà wá nínú làásìgbò yìí inú wa á dùn o àbí báwo ni mo ṣe sọ. bẹ́ẹ̀ ni balẹ̀ níbi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tẹ́ ẹ ti pamọ́ tẹ́ ẹ ti parọ́ ìdààmú yìí pọ̀ fìtínà yìí pọ̀ ọmọ èèyàn láì kì í ṣe ọmọ ẹran ìka ni wọn o bó ti lè wù kó mo tẹ́ ẹ bá rí bó ṣe ń du èèyàn báyìí òtútù mú mi gẹ́gẹ́ bí abiyamọ ọmọ ọmọ kékeré kan tí ò lẹ́jẹ̀ lọ́rùn tẹ́ bá rí bẹ́jẹ̀ ṣe ń tàn káàkiri ọwọ́ apààyàn bí ẹ ń pa bí ẹ ń pẹran káàkiri gbogbo títì ẹ̀rù bà mí abalẹ̀ abalẹ̀ ẹ̀rù bà mí mélòó ló fẹ́ kó ń gbà bá pa wa tán. Ah, àmọ́ dá mi lójú pé elédùn ọ̀hún wà pẹ̀lú yín o tẹ́ ẹ bá lè ṣe gbogbo ohun tẹ́ ẹ ṣèlérí fún wa yìí òòṣà òkè ó wà lẹ́yìn yín yóò sì tì yín lẹ́yìn. Ah. Hmm. ẹ̀yin àmọ̀tẹ́kùn elédùn àti fún yín ṣe àwọn gbárùmọ̀lẹ́ ti tì yín lẹ́yìn níwọ̀n ìgbà tẹ́ ẹ ti dá sẹ́yìn wọnú ìlú wa yìí tíírítí ẹ wo <clears throat> tẹ́ wà níbi táwọn ọmọ ìlú mi kẹ́mẹ́ yàgàyàgà mi èmi àti kékeré joyè èmi gúdúgúdú. Ah! ó gbà mí tì ṣàǹgbọ́ àmọ́ dídé tá a wá dé yìí kẹ wá bá a gbìyànjú torí gbé fúlàní lọ́kọ̀ọ̀kan kígbe adẹ̀ránṣẹ́ làwọn tẹ̀sán làwọn tẹ̀sán kẹ́mẹ́dẹ̀lú yìí wọ́n mú ọtí o ṣàǹgbọ́ wọ́n mú ọtí pípọ̀ jù ká tó wá mọ̀ wípé àwọn sùmọ̀mí ni àwọn sùmọ̀mí ni mi pa wá o bẹ́ẹ̀ ṣe máa wá gbà wá ṣàǹgbọ́ òun la torí ẹ̀ránṣẹ́ sí gbogbo nǹkan kí nǹkan lè bá máa ná wa olùkẹ́sẹ̀ fún wa kẹ́ bá mú ọ síkún báyìí pèmí bá mọ̀ pogun láyé ni nígbà tí mò ń bàrà tó dé ọrùn nbà tí má dáa kẹ́míkà ògùn wọ lọ́rùn ṣé kí báyìí ni bàmà máa wọn sùn mọ́ mi àmọ́ mi ò mọ̀ pogun láyé ẹ wáyé ẹ dákun dábọ̀ ẹ gbà wá. àròbalẹ̀ àròyè àrògbó àròtọ̀ kẹpẹ fún àbálẹ̀ kejì mú kí yín ìyálòde ẹ sì kú ètò ìlú ẹ kú ọ̀rọ̀ ìlú ṣe rí gbogbo nǹkan tí ẹ sọ sílẹ̀ pátápátá yìí gbogbo ọ̀rọ̀ àwọn sùmọ̀mí tẹ sọ sílẹ̀ yìí ojú àtimú ni kò tó ohun tí orí máa ń gbé sáré tẹ bá lè gbà wá láyè nínú ìlú yìí láti lè jẹ́ security fún yín a ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ àwa wà fún yín láti tọwọ́ ìbàjẹ́ bọ̀lẹ̀ àwa wà fún yín láti fọ gbogbo ìwà ìbàjẹ́ mọ́ àwa wà fún yín láti ṣe gbogbo àwọn nǹkan tó bá tọ́ àti bó ṣe yẹ àdúró lájàjàǹgbara nìkan àwọn nǹkan tó bá wrong a ṣetán láti correct ẹ. bẹ́ẹ̀ni àbí ẹ̀yin tèmi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. olórí kí lẹ́gùn máa ṣe tó ló kò fàárọ̀ jù ó sì yá tó bá ti yégun yín ó sì yọrẹ̀ tí wàá. gbogbo ọ̀kan náà bá fẹ́ máa fún yín. ní pátápátá. àwọn ọmọlẹ́yìn ọ̀nà nílé o ti máa gbé fún yín tá a tún máa ṣiṣẹ́ bọ́sùn àmọ̀tẹ́kùn eruku ìjọba àmọ̀tẹ́kùn eruku ìjọba àmọ̀tẹ́kùn eruku ìjọba kùsọ̀wọ̀lẹ̀ lójú kùsọ̀wọ̀lẹ̀ lọ́wọ́ra fojú ọ̀sẹ̀ bí wọn. kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o ènìyàn rẹ̀ o balẹ̀ balẹ̀ a kú yìí o a kú oríire o ṣẹ́gi tó ṣe báyìí àmọ̀tẹ́kùn ṣẹ́gi tó yẹ máa jókòó lámọ̀tẹ́kùn ojú ẹ èyí tó jókòó tó jókòó yìí ojú ẹ ojú ẹ ń yọ lọ́wọ́ ogun yẹn ẹ wo àwọn pẹ́ ọmọ lè má ti ilé yìí. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. malẹ̀ ẹ jẹ́ kí mi náà máa lọ ní. get epic for this food. No, I check am? Check am well, check am well. Original now original I want to. Original. like this one? No, no, no, no. Give me better, better epic wey go sound for my ear well. Wait, I go give you. Wait, calm down. Wait, dey do like person. Wait. This one e make sense o. Oh. Bring down make I test am first. Test am. Make sense. Check am dis one go dey okay e dey okay i no fit give you wetin no good now uh-uh. customer how much seven hundred oga eh seven hundred two hundred uh-uh. na two hundred dem dey sell i dey buy dis thing well well na two hundred if you give me kataria you see na this type i want two hundred three hundred put am three hundred i just give you like that three hundred na good help you so na so una dey talk na good help you so if the thing spoil if you see me anytime wey i pass just call me. you don see mumuna na here you dey ah, ah. thank you thank you. abi make i give you my number. you want dey supply me earpiece. ọ̀gá eh, madam. Uh -uh, my friend. ọ̀gá madam. How market o? Oh? We thank God o. Oh. How work? I did, jare ah, with the ah. manager. Your face just dey shine. Eh, Wetin you <laughs> eh. bring from? Ah, Oga, Hmm. no worry, no worry. I dey come. I wan reach somewhere. No take for where I you go. I no go tey. Oh. Oga, madam. Me sef go out o. Ah, ah, you no trust me. Eh, thank you. I Abeg help me watch this market o. Oh. Oga madam. <laughs> Your face just dey fresh. See o, no go tey I no go tey. Thank you. Oga madam. Come <laughs> quick o. Okay, thank you. Ọmọ Ibo bring something o. Àwa ni, àwa ni, àwa àmọ̀tẹ́kùn níwá o àwa ni. eruku ìjọ̀gbọ̀n kù sí wọn lójú kù sí wọn lẹ́nu fojú àṣebí hàn ní gbangba. ọ̀gá jẹ́sọ̀ i don dey there the person wey you talk say go come take am i never see am o but me i don dey that place o okay okay sir okay sir okay sir. Yes bàjẹ́ o kò kí ń ṣòwò ayọ̀ níwájú rúwa o alọ́ba fresh. ó yẹ pé náà. Simeri, see Jesus, Simeri, what's up boy? She was a street alone that ṣebí fóònù ló ń tà. ọ̀gá now true now true na access i dey sell abeg abeg ọ̀gá na person introduce me na person introduce me na said i dey sell before but the market no move. If tí fóònù accessories ò tà mọ́ ló wá jẹ́ pààtì yìí ló fẹ́ máa matter. mo fọ o. ok ta ló Oh, ọ̀gá abeg. kí ló dé tó go kill now? Oh, tó bá tó rí ìyẹn kọ́ báwo ló ti fi ká mọ ìdí ọ̀rọ̀ tó wà lẹ́yìn nígbà tó pa. Ah, kí ló fẹ́ sọ àmọ̀tẹ́kùn eruku ìjọgbọ̀n àmọ̀tẹ́kùn eruku ìjọgbọ̀n àmọ̀tẹ́kùn eruku ìjọgbọ̀n. ìran wà láyé information wà bí o ọlọ́run ẹni tó wà ló jẹ́ pé yìí ẹni tó wà ló jẹ́ pé alájì ni àmọ̀tẹ́kùn. you motherfucker you are stupid you are the foolish wọ́n máa jẹ́ bínú sílẹ̀ wọ́n bínú máa fọwọ́ ìta ẹ̀ láyà gonna wall you lẹ́ni. You. Èmi. You are foolish. Gbọ́ mẹ́wàá kó bẹ̀rẹ̀ ọgbẹ́ gba ní ọjọ́ kìíní àná. Màá gbà ní ìṣòmọ́lẹ̀ ni. Tó bá gbà ọ́ ní gbà mí mọ̀. Èmi. Àpáta ni mi kẹ̀ ṣẹ́gun ọ̀rẹ́ gbé mi sílẹ̀. Àwẹ̀rẹ̀ máa wúwo. Ó wúwo, ó já wẹ̀rẹ̀. Má gbà ní ìṣòmọ́lẹ̀. Má gbà ní ìṣòmọ́lẹ̀ ọmọ ẹ̀jẹ̀ náà ló tún jẹ́ ẹ̀jẹ̀ ìlà máa ń kó ẹ̀wálẹ̀ ẹ̀sìn. ṣé lóòótọ́ ló ṣàlùyẹ ọkọ mi lè dáwọ́ mi lọ́dá ọkọ mi ti tẹ òdùn mọ́ wọn tẹ ọkọ mi ọ̀kà ẹbọ ní alikunkun mo ti mọ́ ra. o sì rí. orí jiyàn. mọ jiyàn làbàwọ dá. ẹni bá jiyàn níyàwó ẹni àti fara pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmọ̀tẹ́kùn. eruku ìjọgbọ̀n. àmọ̀tẹ́kùn. eruku ìjọgbọ̀n. àmọ̀tẹ́kùn. eruku ìjọgbọ̀n. eléyìí ṣàwò. bẹ́ẹ̀ni ó ṣàwò ó tẹ̀ níbi tí ẹ kó ti tẹ̀ kí lorúkọ fà rẹ. ọ̀bàrà ni ọ̀bàrà balẹ̀ sáàgùn bí ọmọdé ológun abúlé sáré. ọ̀bàrà ẹ jẹ́ kó wọlé. àmọ̀tẹ́kùn. eruku ìjọ̀gbọ̀n. àmọ̀tẹ́kùn. eruku ìjọ̀gbọ̀n. àmọ̀tẹ́kùn. eruku ìjọ̀gbọ̀n. ó dáwọ́ ilẹ̀ tí a jọ mú. ó dáwọ́ ilẹ̀ tí a jọ tẹ̀. àmọ̀tẹ́kùn. agbọ́n dúró torótoró òun là ó tún lówó sí i ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ìnígbòkúdé tẹ́. èmi alẹ́bí oṣù mo wí bẹ́ẹ̀ ọmọ igun orí àkóní mi tẹ̀ǹtẹ̀rẹ́ balẹ̀ ó jẹ́ fún akọniyan bíi lólú ọmọ àgbà tí yárùn ọ̀tẹ̀ òórìn mi ń dàgé. bẹ́lẹ́wù wá ní ìjáde àbí kí ni tẹnudé látòmí kó lè gbé nǹkan wá ló sì lè kì mọ́ bẹ́ẹ̀ pápá pa ni gbogbo ah, ah. ìgbà tẹ pé kí n máa bọ̀ mọ́ wọ pé ah, pápápá bẹ́ẹ̀ ni ìyẹn eléyìí máa tún yá ju gbogbo ti tàtẹ̀yìnwá lọ. àwọn òfìsẹ́ ṣeré bí bàbá ti dà lẹ́nu tá a ti dá gbogbo ní tábà ṣe sí kí ló tún dó wa. èmi tí ẹ fẹ́ béèrè pé kíní tẹ́ ẹ ní máa kọ́ fi epo tẹ́lẹ̀ yẹn ṣé tí n bá ti fi epo tẹ́lẹ̀ tán ṣó omi ni máa bu lé ni. ìtọ̀lọ̀bá kọ́kọ́ tún tọ̀ sí. kí n tọ̀ sí. ẹ o lè tọ̀ sí. wo wo sórí jọ́tọ̀ bá jẹ́ kínú bí mi bó ṣe wà yìí tí wọ́n bá ní wọ́n wá nǹkan kan tì tí àárín tá a bá lò tá a lò ń gbà náà ọ̀dọ̀ wọn aláròbọ̀ lọ padà kọ́gun sí torí wọn padà tọ́ka rẹ pẹ́ lémélé náà. lémi olú ọmọ. tọ́ba sì ti lọ báyìí ó lè lọ lọ́fẹ̀ẹ́ àtowó ni ó dé pẹ̀lú owó ni wọ́n lọ ó lọ tiẹ̀ bí òkú rọ̀bà. èyí èèyàn tún máa ń béèrè ọ̀rọ̀ kò dìjà ni béèyàn kò bá béèrè sí ẹ tún máa ní èèyàn kò ṣe dá o èèyàn kò ṣe dá o omi lẹ́ni kọ́kọ́ fi tẹ́lẹ̀ àbẹ̀pọ̀. kọ́tọ́ tó kó kóra rẹ kó mi kó má di pé èèyàn tún máa ṣètò ọ̀sẹ̀ máa tún ní kó dà mo tún béèrè. lọ́ọ̀rẹ́ epo mi sí kiri kó o ba gbogbo nǹkan jẹ́ kí n wá bá ọ jẹ́ ká lè dò lọ́tọ́. ẹ ti ẹ̀rọ ọmọ yìí. ó dá lóhùn. nǹkan lọ́rọ̀ ẹ. ẹ̀yin àgbà náà lẹ ní ẹṣin òní jẹ koríko abẹ́ ẹ jẹ́ ká ra. wọ́n tiẹ̀ bá ń pọ́n njọ́ tó ń bá ti ní kọ́ lọ́ọ̀rì wá nǹkan kan wá tó ní mo ní ọlọ́ọ̀rì wá nǹkan kan wá tó ní ẹ. ẹ lè. oògùn rè o ṣé mo lè mo lè. àwọn onífọwọ́ kan para rẹ bá ti mọ ohun tó ṣẹlẹ̀ ni pé aago kan òru là ń lo eléyìí o ò lè fi ọtí lò ò lè fomi lò tọ́ ọ bá ti bẹ̀rẹ̀ sí ní ibùjọ lówó ọba dé owó ọba dé àtọ̀tún àtòsì lẹ́yẹlé fi ń kórè wọlé òun là ìwọ lòwó ọtí yẹn tiẹ̀ máa wà ókè torí mo fi pé tí èèyàn bá fi ọtí dà nǹkan sí ara bí ẹ̀bù ìyẹn tètè máa ń tọ ìyẹn máa ń tọ ara ṣé mo lè. ara rẹ bá ti mú. Ah, ara mi mọ. <laughs> Ah. wàá wò nípele nípele laṣọ ògùnnù kò ìpele míì tún wà tó tún lágbára jẹlé lọ tó jẹlé lọ o lè rí bọ́ọ̀lù bọ́ọ̀lù. bọ́ọ̀lù bọ́ọ̀lù ah. <laughs> ẹ máa gbọ́ àwo èmi kí ni wọ́n ti ń ṣe láti nígboro ṣé bíi fẹ́lẹ̀lẹ̀ táwọn ọmọdé ń fẹsẹ̀ gbá nǹkan kan. fẹ́lẹ̀lẹ̀ kọ kàkà ni bí bá ń sọ̀rọ̀ fún yàn ọ tètè mọ tí n bá ń wí o ṣé bọ́ọ̀lù tí wọ́n ń fẹsẹ̀ gbá ni mò ń wí ni. mo ní orí ìnàkí ìgboro. àjíyọ. àjíyọ yóò dáa fún ogbó àtọ́ ẹ̀ ń bẹ̀ o lè rí. mi ò tètè mọ ìgbà tẹ ní bọ́ọ̀lù a <laughs> ah, ah, ah, máa ṣé nígbà tí ẹkùn wà ń bẹ ẹkùn ni iṣẹ́ tóun ṣe nìyẹn. àmọ́ mọ́ wa ti mọ́là wa o tàbí ti fúlàní kan ní dáhùn o. wọ́n tiẹ̀ máa ń lórí mọ́là máa ń jagun kò kì í sábà ń ṣiṣẹ́ ṣé bí akọ àbábo ṣọkùnrin àbòtò ẹni wọn. èsì kan má sì lè kọ sọ fún ẹ pé kán má rè léwèrè mu o bẹ́ẹ̀ bá léwèrè mu kò ní í o. <laughs> ẹkùn sì wà ń bẹ kò tí kú òun <laughs> bẹ bá parí rẹ̀ tán. ẹkùn agúnmọ̀gànrà máa kàn sí òwà gbogbo yẹn erémọdé nìyẹn tètè ní wàá lọ pàkínú mọ́. ṣe bí àwọn àwọn èèyàn níbi tí wọ́n wá àwọn apá ọlọrin mú lálùbáàgì ó fi sínú ẹ ṣọọmọ sífù agbábíàkà tí mo wá ṣiṣẹ́ lọ́dọ̀ wa ní ìbáyìí mọ̀ dáadáa. mo ti rán wa àtàwọn èèyàn kan lọ sọ́dọ̀ rẹ̀ rè ilé rẹ̀ lọ́lọ́ ọ wà lọ gbé kinní fún pé ọjà rẹ̀ tuntun tá a ṣẹ̀ṣẹ̀ ṣètò rẹ̀ nù ni kó gbé fún ṣe jẹ́jẹ́ o má jẹ́ káwọn police station mú ọ. ṣé kí n gbowó bọ̀ lọ́wọ́ ẹ̀. à wọ́n gbowó o tó o bá ti gbé fún kọ́ pẹ̀yìn rẹ̀ dá o kọ́ ọmọ bọ̀ àlẹ́ o kí ni mo wí. ẹni kì í pẹ̀yìn dà kí n máa bọ̀ nílé. Hmm. ó ti ṣe báláǹsì rẹ̀ báyìí báyìí kò já lówó kankan mọ́ àwọn ọ̀jẹ́ lówó òun náà jẹ wá lówó ṣé à ọmọ èrè. ẹ̀mí ẹ̀kú ògùn náà ni òkùnkùn jẹ́ ń gbádùn ara mi mọ́ òní máa jó ògùn ọ̀la máa jó ògùn tó bá dọ̀tún la máa dóògùn wò èmi ògùn ìgùn gbé láì láńṣe olóko ògùn lùgbẹ́ndù gbẹ́ndù èmi kámúlá jẹ kámú ògùn wò mí dàgbà. Ah, gbogbo ẹ̀ lọ pọ̀ ní ìbá ẹ̀ lọ́dún ìka pọ̀ ògùn pọ̀ èmi jẹ́ ní mo ró aládò ẹkùn àwọn ẹgbẹ́ ọ̀pọ̀ kọ̀pọ̀ bó ọ̀pọ̀ yẹ̀yẹ̀ ìka pọ̀ lọ́dọ̀ mi ní ìbáyìí. n tí mo máa sọ fún yín nìyẹn n tí mo máa sọ fún yín lọ́rọ̀ agbábíàká yìí nígbà tá a láà lọ síbi kan láago kan ọ̀sán tí ò tíì dé láago mẹ́ta ọ̀sán aago mélòó la fẹ́ dé aago mélòó la fẹ́ bọ̀. àwẹ̀ bí o. ìyá. wọ́n lẹ́ni tá a bá rí a kì dá lẹ́jọ́ o ẹ jẹ́ ká ní sùúrù àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ sí o. mo ti mọ̀ mo ti mọ̀ dájú ṣáká pé ẹ̀yin ẹ̀ náà ló máa gbèsè a lè nǹkan tí ò dáre láyé yìí kí wọn náà dé sọ pé ẹ jẹ́ ká jọba. Ah, àwẹ̀ bí owó àwẹ̀ bí owó kì í ṣọ̀rọ̀ tá à ń lélẹ́yìí o èyí tá à ń sọ yìí wọ́n ti kú ọ̀lọ́rọ̀ tẹ́ wọ́n ti kú wọ́n ti pa mí o. kó tó dé láti mọ̀ eh? mo ti sọ fún ẹ pé tó bá dé ó máa dà àlẹ́ bọ́lẹ̀ ni ṣé o rí nísìn ṣé o ti rí nísìn àlẹ́ pẹ́ níta ó wá ti ògbójú ó fi wọnú ilé ah, ṣé o rí. kí ló ṣẹlẹ̀. ní nǹkan tó ṣẹlẹ̀ mo ti kú ẹkùn ti pa mí ẹkùn ni o ẹkùn ti pa mí o èmi gangan kọ́ ló pa o ó ti pa mí lọ́mọ ẹni tí wọ́n bá dẹ̀ pa ọmọ ẹ̀ ṣé wọn ò ti pa sáyé even as i'm talking to you wọ́n ti búcha ọmọ mi báyìí o tún ní kí n tún wá kí èmi tún wá tún kọ́ ó lé pàtẹ́ oyè yìí o oyè yìí o bá ṣe máa ń ṣe níyẹn ọmọ ti tèmi ah, mo dáràn láyé mi. ẹ wo àwọn ẹbí wo ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn sí i ó dànù pé a máa fi tọ́ wọn lọ́pàá. jákèjì ẹ jàre ta ló jẹ̀bi. Ah, ẹkùn ni ìwé náà. ẹkùn jẹ̀bi jàre ẹjọ jẹ́ kí sọ̀rọ̀ ìwọ ló jẹ̀bi nígbà tó ra páàtì lọ́wọ́ ẹkùn tó san owó ẹ̀ fún tí mo dẹ̀ pé tí mo bẹ́ẹ̀ sọ pé lọ san owó ẹkùn kò san owó ẹ̀ fún tó kọ̀ tó sanwó fẹ́kùn ẹkùn wa mọ́mọ́ tí ó wá pààyàn sí ẹjọ́ ta ló wá jẹ̀bi. Ah, mo dáràn mo dáràn láyé mi mo ṣe awo ṣe ṣe àwọn ẹbí ọwọ́ ìwọ tí ẹ̀mí níní ọ̀rẹ́ nìyí. jọ ṣé n tí mo sọ yẹn ṣé irọ́ ni mo pa. kì í ṣe irọ́ ló pa. ṣé mi ò sọ fún ẹ pé kò sanwó ẹ. òun irọ́ ló yẹ ni. ṣé no ìwọ náà wò ìwọ náà wò síra wọn ọmọ àti owó kí ló dẹ̀ jọra wọn. jọ kì í ṣe pàtì. òun lẹkùn tà fún ẹ. mo dẹ́ràn láyé mi. wo àwa ń sọ̀rọ̀ bíi tiẹ̀ wọ́n ń sọ̀rọ̀ bíi bíi bàtà àbálẹ́ ni tí ò ní làákàyè ah. tó ní kí wọ́n lọ fi tọ́lọ́pàá létí. kò ní sọ̀rọ̀ ọlọ́pàá nílé yìí létí ọlọ́pàá kọ́ la máa fi tó létí. àwọn ènìyàn ń sọ òun kan tí ó máa sọ nìyẹn. fara burúkú balẹ̀ jàre mo sọ fún yín pé mò ń bọ̀ ah. ẹ ṣe ń fẹ́ àmọ̀tẹ́kùn please please. òbílẹ̀ jẹ́ ni ìwà ìkàdẹ́wà ni tó bá ṣe bẹ́ẹ̀ ni pẹ̀lú gbogbo bí èèyàn ṣe ń wòyìn nínú ìlú bí èèyàn gidi ẹ mọ ọlọ́pàá ẹ mọ àwọn èèyàn pàtàkì pàtàkì ojú èèyàn gidi ni wọ́n fi ń wòyìn nínú ìlú ṣùgbọ́n ìwà mi yóò dáa wáyé kí n parí o ṣùgbọ́n tí n bá pa ẹ́ kò ní káwọn. a ah, má ṣe bẹ́ẹ̀ má ẹ́ ah, ah. ẹ̀yin ọba yìí jẹ́ ìkọ̀ọ̀kan ló wá máa tẹ sọ bẹ́ẹ̀. iwájú ọpọ́n fá ọgbọ́n ẹ̀yìn ọpọ́n fá ọgbọ́n olùmúlọ́tún ọlọ́kan lọ́sìn àárín ọpọ́n fá ìta ọ̀hún má fi bí péré má fi rè pé bí má fòrò lò fọ́ọ̀hún wá lógin tẹ̀. Ifá sọ̀rọ̀. Kí ni Ifá wí? Èjì ọ̀bàrà. Èjì ọ̀bàrà. Ó súré títí ó kó kú. Ó rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ó kàrùn. Ó bọ́ sọ́lẹ̀ ó jọ ikú lójú. Dífá fóró níjọ́ tí bá wọn ṣàwó èlú èbò. Kí ni ṣíṣe? Hmm. Ifá ní àárẹ̀ rò bukọ. Ara ìsebẹ̀. a wàá gbé lọ sí oríta mẹ́ta a wàá pa ẹran òbúkọ yìí síbẹ̀ gbogbo ogun tá a bá wá jà àjàṣẹ tẹ a máa lọ rí a sì máa bọ̀ rí. àṣẹ. àjàgùnà yóò gbà wá o àjàgùnà. àjàgùnà. àjàgùnà yóò gbà wá o àjàgùnà. bó ṣòun lé wàá bọ̀ wá ìbọn làṣáájú káàjà àgùnà. ajá àgùnà. ajá àgùnà yóò gbà wá o ajá àgùnà. ajá àgùnà. ajá àgùnà yóò gbà wá o. ajá e. àgùnà. bàbá ń ṣí bàbá ń relé ayé aago ọ̀lẹ̀ ni mo lè ń tàn. agbábàkárù gẹ́gẹ́ ní síwájú alágbe. àdúrà fún pọ̀nkì ní ayé. àbù fún tọ̀run. mbọ̀kì ní ọ̀run ní jẹ́gídá yóò tẹ́. àṣẹwọ́ àṣẹwọ́ àṣẹwọ́ àtìrèké. báwo bá kéré agẹ ní. báwo bá dàgbà á wọ àyíbá kèrèkèrè méjì ó tún fẹ́ sọ o àròkèrè ẹni tí ẹ̀kọ́ lásán. ìbà ìbà bàṣẹ ìbà àwọn tó tẹlẹ yìí dán ìbà àwọn tó jẹ́ ká tó dá wọn ìbà àwọn tó tẹ̀ kí tó tẹ̀ tó ìdúró làwọn gbọ́ sùn wáwọ́ o oṣù ẹwọ́ kí máa ń dùn ìbúlẹ̀ wọn ọ̀fìn dúró. kókó kókó lòun agogo jẹ́ kókó kóńgẹ kóńgẹ lòun ẹgbẹ́rẹ́ gbé o. kóńgẹ kóńgẹ tilẹ̀tilẹ̀ kan ò ní tilẹ̀ rẹ̀ o. tilẹ̀kùn tilẹ̀kùn ò ní tilẹ̀kùn ọjà. ẹgbẹ́ bá tilẹ̀kùn ìràgbẹ́ ní sí. àmùtẹ́kùn dẹ́gẹ̀ òde rẹ̀ àṣẹ wá ìbọn wa kó ṣe lónìí o ìbọn wa kó ṣe lónìí o àṣẹ àwo. ẹ àwo jẹ àwo jẹ. abẹ. àwo ní òkè ní ní. Hey! arúgbó nílùú yìí ẹbọ fi ogun àwọn ẹni ibi nínú ìlú yìí kápá wa ká wọn kápá wa ká wọn gbogbo oògùn gbogbo oyin tó gbójúlé kó bàjẹ́ mọ́ gbogbo ẹni tí ń ṣiṣẹ́ ibi nínú ìlú yìí ó yá gbogbo pátákàsì ni wọ́n tú àti rúbọ lónìí kẹbọ fín kẹbọ dà kẹbọ dòdì ọ̀run kó dòdì ọ̀run kúlókúló ẹ̀yin tó láyé ẹgbàá ẹ gbà á. ẹ bá fi àrùkọ ẹ bọ́dà ooo àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀ arúgbó ẹ bọ́dà náà o. àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀ kí wọ́n lọ nílẹ̀ yìí o àjàǹkóró. àwọn pípù yẹn ti parí meeting wọ́n dẹ̀ ti pín bó ṣe máa ń pín. káà lọ gbà bá ṣe máa ń gbà nìyẹn. bẹ́ẹ̀ni ló ṣe máa jẹ nìyẹn. ẹ jẹ́ ká lọ gbà bó ṣe máa ń gbà. pe driver kó weapon ẹ jẹ́ ká kó mi. mo ṣe náà. ẹ mọ̀ mí nùdú yìí ni. báwo ni ìṣe jẹ́ sí ẹ. jẹ́sí ẹ máa fún ẹ níbo lórí. ìyàwó ìyàwó mi ni. ìyàwó ẹ báwo ni wọ́n ṣe ìyàwó ẹ ni àbí ìyàwó níyàwó ìwọ náà ṣe ọkọ ẹ ní tẹ̀mí náà bẹ̀rẹ̀ yẹn sọ̀rọ̀ ọ̀sẹ̀ mi rọ̀ owó tó yẹ kó fi ṣàǹfààní fáráàlú ìwọ gbé owó ọ̀hún ó fẹ́ lọ fi ra ilé fálẹ̀ àwa gba owó yẹn lọ́wọ́ ẹ̀ láwọn àmọ̀tẹ́kùn a lọ fún àwọn tó yẹ ká fún lọ kó lọ gbowó yẹn. owó owó lọ́wọ́ tó bá pariwo ìfẹ́ pariwo. Ah! ah, ah. ah landlord wo lélẹ̀ bó ṣe wà ìwọ ló máa rán wọn wá ìwọ ló rán wọn wá jọ ọ ah, iṣẹ́ gbèsè máa ń ṣe nìyẹn wà láìpẹ́ ó rán wọn wá báwo báwo ni mọ́tò mi o báwo ni mọ́tò mi o mo fẹ́ hẹ́pù ẹni mo wọ ló rán báwo ni mọ́tò mi o. Please uh, put me on to the DPO tí mo bẹ sọ lẹ́kọ̀ọ́. Yes, uh, hello DPO. <laughs> Uh, have you been able to arrest Amotekun? <laughs> listen and listen good. Ìwọ ò rí Amotekun arrest wá state command. O dẹ̀ dákẹ́ jẹ́ sọ́fíìsì ẹ̀. You couldn't involve the command Let's make sure wípé won't arrest ẹni See what sí iwájú mi. Oh, I pity you. I pity you. no mi ò fẹ́ explanation just show yourself up at the command first thing tomorrow morning the entire command will wake up to it and get that guy arrested good day ah. an individual of a laboratory state law. it's not possible it's not. ṣé o rò pé ó lágbára ju anybody lọ ni kí ló ń gbé tó ń gbé kí ni ìṣòro ẹ gangan òun fi gbé because o gbórúkọ àmọ̀tẹ́kùn sórí o dẹ̀ ti kọjá òfin àbí ló ṣe ń ṣe nǹkan tó wọ̀n ẹ́ no dábì lóhùn ló ṣe ń ṣe gbogbo tó wọ̀n ẹ́ pẹ̀lú owó pálapàla tó ń ṣe. sir with due respect sir kò sẹ́nibọ́dì tó mú mi wá bí kò dẹ̀ sẹ́ni kankan tó pè mí mo mọ̀ pé DPO wà mí ni mo fi wá that is number one and mi ń ṣe ọ̀daràn mi ìdàlúrú kò síbi kankan tí mo ti dàlúrú látẹ̀yìnwá wọn parọ́ mọ́ mi ni mi ìwù àbàjẹ́ kan níbì kan rí ṣùgbọ́n tó bá ní pé ká sọ pé ọ̀daràn DPO gangan fúnra wọn àwọn ọ̀daràn. sá lọ́nà wo. ìdí ni wípé àjọjọ lọ make arrest arrest ọ̀daràn àmúwá sí station wọn wọ́n release ẹ̀. olú ọgbà yìí dàgbà yìí ni káàmọ́ jí mo mú ha ogun bọ́nu mo fògùn mi lálàlẹ́ rè ọ̀rọ̀ wò orí abẹ́bẹ́rún bẹ́ẹ̀ jàre eru odomi domi kí lọ́dọ̀ ewé domi ìrà dọ́gọ̀dọ̀ àgbàtà níjẹ́rẹ́ ó yá kórè ọ̀wọ́ mo ti pẹ́ lára rẹ kó domi kórè ọ̀wọ́ ogun ní bẹ́ni lórí ọmọ kéke ìrókò àjèjì ní dẹ́rù bàgbà ẹ̀yà ẹ̀mú ẹ̀mú kò mú. Ògún ní bẹ́ni lórí ọmọ òkèké ìrókò àjèjì ní dẹ́rù bàgbà. ìlúpẹ́lú ọmọ bàbá nígbà tó sún ayé àti ayé ẹ̀dínlẹ́mọ lóògùn ayé tó wọn jọ pọ̀ nítorí èmi ọ̀bàràká ò kàyà káwọn dà sọ́run ọ̀bàràká. ìdìbè. àwa ni àwa ni àmọ̀tẹ́kùn níwá o àwa ni eruku ìjọ̀gbọ̀n kù sí wọn lójú kù sí wọn lẹ́nu fojú àṣebí hàn nígbà. bó ti jẹ́ gbogbo àwọn tó máa ń dìtẹ̀ tó ṣọ̀tẹ̀ wọ́n ti padà délé ará iléeṣẹ́ bí kò ní dé wọ́n ń bọ́ àwọn wèrè tọrọ pé ọlọ́pàá máa ń mú àwa ní àná ọlọ́pàá mú àwa lọ kò ní padà ẹ lọ pé sójà wa ẹ pé sójà wa bí èmi ti máa wà yìí lẹ́yìn olóhùn àti àwọn ìyá mi àjẹ́ nìkan àbí ẹni tó bá rí bàbá ńlá bàbá rẹ̀ dá kó wá dúró ẹ̀yìn kó wá sọ̀rọ̀. àwọn wèrè ojú tó lé ojú tó kó àmọ̀tẹ́kùn ó no then what happened. no dàtọ̀ sá bọ̀bọ̀ yẹn disappear kúrò nínú nínú sẹ́ẹ̀lì sá. disappear a suspect disappeared yes, and what did you do. sir um, we later apprehended him sir i, I tried as i apprehended sir. oh you rearrested him. yes sir. really. no níbo ẹ ẹ padà make any arrest èmi ni mo padà lọ síbẹ̀ láti lọ finish mine yẹn yes. ilé ìmọ̀ kágò ajá ò ní sanwó owó lè kó tó wọlé èkó àgbo ilé mi náà àgbo ilé mi náà àgbo ilé mi náà ẹ̀yin ìyá mi o afẹ́ gẹ́gẹ́ ní ìyẹn oníbòsí òkú ti pa tiẹ̀ ara ní mọ yá èrò ní mọ sí agagara ní mọ ọ̀run ẹ̀yin ìyá mi àgbàtẹ́ ìṣòwò ọwọ́ ẹ̀yin ìyá mi àjẹ́ ò ẹ̀yin tẹ́ wọlé láìsí rẹ̀ o ọkọ ọmọ ń fọ ojú àlè ẹ̀yin atorí jagbá àtàgbá torí atẹ̀gbọ̀dọ́ ajẹ́rò ró amúgbè ẹ̀yin ìyá mi ṣe wọlé ìdè bí ẹ̀ṣẹ̀ wọn èṣù láàlú o èṣù láàlú o ògiri o láàárọ̀ ìyàrá òjò àjọgbọ́lọ̀ ọkùnrin ilẹ̀ láàrin ẹ̀pà ọ̀hún bí ẹ̀pẹ́lẹ̀pẹ́ gíga tí bàbá ga ló dá mọ́lú ẹ̀fọ́ra tí látọ̀ bá ṣe ẹ̀ṣẹ̀ wọn. láfihàn ọmọ ẹlẹ́bọ tí gorí ẹ̀ ṣoṣogbo àwọn eléèbùkún ni o kèsè mi o ó yẹ kóòtù pé bí àmọ́ mọ̀ ń bọ̀ padà mo rántí ní fún aládìjẹ mo ní à èṣù lèmi èyẹ jáàjì ọlọ́dún làwọn fẹ́ bọ̀ ọ wá ṣe wọ́n ṣàkàṣàkà ni òkú lágbàáyé o ọ̀sùn mẹ́lẹ̀ ó ní oríta òwò onílé ọkọ ọlọ́dẹ̀dẹ̀ mọ̀ kókòdò tí rú wìníwìní lágbàáyé pọkàn dójú náà wọ́n pàyàwó ẹ̀sán yàrá òwò lágbàáyé o ẹjọ máa jẹ́ olúwẹ̀rẹ̀ kó ṣàgbéwò ṣàgbéwò alábàmí ọkọ ya òòṣà dúdú tí mo lójò lẹ́nu iná lójú iná lẹ́nu iná lóòlé ilé àbá kò so kèwọ̀lú balẹ̀ nípa ṣọ̀gbọ́ tí ìwọ̀lú tí mo ti ń kúrò bàtà lẹ́yìn ó ní ṣọ̀gbọ́ olùfihàn hàn tá mi pàǹfàlà sàn pa wọ́n ọba àtàlẹ́ bàbá mi ọba àtàlẹ́ ọba tàmùtàmù bíbẹ lóde èyí dákun ọmọ yín lè ní í ṣe ẹ mọ̀ jẹ́ kápá ọ̀tún ká mi ipá àtẹ́lẹwọ́ wọn èkálé ipá àtẹ́lẹsẹ̀ wọn èkánà ẹ dàbò oníbò mi ò apá àwọn olùdí ọ̀gbọ́dọ̀ ká mi. wọ́n mú mi lọ police station wọ́n ní tí mò ń ṣe ọ̀dàmú ní àkọ́dá bó o wọ́n ní tèmi pọ̀ wípé gàlẹ́gàlẹ́ mi máa ń pọ̀ ọdún ọ̀pọ̀ o mo ní kàn pọ̀ kẹ̀ kọ̀ pọ̀ bó kọ́dà lọ́dọ̀ mi ní ìbàdàn ọ̀pọ̀ yẹ́yẹ́ ìtẹ́ bá bí bàbá rẹ̀ dá tó bá padà bù kí ẹ̀ bá ń bá mi ò ẹ bá. wọ́n tún fi ẹlòmí padà èmi mọ̀ mo mọ̀ pé àwọn ọlọ́pàá máa fi ẹ lẹ̀ àgbàyà ìkà mo mọ̀ pé tó bá ti mú ẹ lọ níbi tó mọ̀ yàn dé tó gbajúmọ̀ dé dandan nìkan fi ẹ sílẹ̀ kó padà wá ṣùgbọ́n o ọjọ́ gbogbo nítorí ọjọ́ kan báyìí nítorí òun. pánú ẹ mọ́ orí ìrẹwà burú ni e mo ṣá fún ọ tó o ọtún wá wọ̀ báyìí ìyá yìí ní ìbáyìí ọwọ́ bá mi tí o fẹ́ kú kékeré ni e. lémi gbọ́dọ̀ òdì ẹ̀dá ni òdẹ́dùgbà yìí òdẹ́dùgbà yìí ọlọmọ àbọ̀ àbá ibi ni mo wà ibi lẹ bá mi ibi lẹ ó fi mí sí lọ pàṣẹ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn olúgbó àtòrìbọ̀lọ̀jọ̀ ẹ wo ẹ̀gbá tí bá wọlú pèrèkún tí ń bá wọn sáwọ mú òní kúléwé àfàgbà. ànumọ́ ànumọ́ mọ́ ànumọ́ báyìí táǹkọ̀ lódù twelve tẹ̀ ń fàṣẹ. àrídàgbé o. àrídàgbé àwọn ilé àlára ọgbà ìjímọ̀ àwọn òkè ìjẹ́rò kúkú mi kún láwọ ọlọ́kùn o kúkú mi kún náà láwọ ọlọ́sà ó lọ́rùn mi là dá ńgbà tó tààrọ̀ gbàyíká ó lérí wọ́yà wọ́n láyà gbó àyàtọ̀ o ó ló dọ̀nà yànmùyànmù ifá àdóró akọ́ wọn jẹ́ ọ̀yànmùyànmù àkèrè àbítọ̀ yẹn. bàbá dàdúró bẹ́ẹ̀ kó ṣe mọ́ ilé nu ẹni gbàgbọ́ ẹ̀fọ́ gbọ́dọ̀ èèyàn gbàgbóró ifá fúkọ́ abirù gbàdúgbàdú wọ́n ní kọ́hùn wọ́n ní o má rogun wọ́n ní bó bá rogun wọ́n lo òní dé ìkọ́kọ̀ ìkọ́gbọ̀ ìkọ́rogun wọ́n dẹ́ gìrìgìrì wọ́n túfọ̀ ọkọ lẹ́ni nìsí. ọjọ́ rẹ̀. ogun lé ní ìwọ ọkọ ọmọ bayẹbẹ olókòjà àjọ ọmọ bá sọ̀rọ̀ àjọ kí ayé mọ̀. ẹni ń bókè sọ̀tẹ̀ wọ́n wá ń bókè sọ̀tà òkè òjẹ́ òkè òmú òkè òsí ní òkè ọ̀bàyà òkè ní ọ̀rẹ́ yìí ògún lẹ́nu irú ọkọ ọmọ ọba yẹbẹ́ òkè náà ní ọ̀rẹ́ yìí ọ̀fà ìlókèjì àdé ọmọ ọba sọ̀rọ̀ àjọ kí ayé. ọ̀tọ̀ ọ̀tọ̀ agédéńgbé òsùmọ̀rè òsùmọ̀rè ò agédéńgbé dífá fún roko ẹ̀lùjù tí ń bẹ láàrin ẹ̀hámọ́ ìgbó òní títí tí ká má mú òrókò ní àdìbàrà lónìí ẹ̀yìn tó la yé ó yá ẹ̀dùn. wọ́n lọ́rẹ̀ ọ̀tún ọ̀rẹ́ gúnugún bá balẹ̀ wọn àjọjú àkàlàmọ̀kò balẹ̀ wọn àjẹ̀dọ̀ olùkàndẹ̀rẹ̀ bá balẹ̀ ìfún ọkọ ni yín máa wá kiri adíá fún ọ̀run nílà ńgbà fáńsáwó lọ sóde rẹ̀ ó láyé gbá o lóní ẹ̀mú tèmi gbọ́ lóní òrìwò lóní ẹ̀mú tèmi rò olùgbàyà ó ní gbàyà lọ́wọ́ tó sótàjé òde ilẹ̀ gbogbo ara là fífi gbàyà lọ́wọ́ òrìṣà olùgbàyà ló ní gbàyà lọ́wọ́ ọdún ó yà ṣubú lẹ̀ kọ́ kú ilẹ̀ pẹ̀pẹ́ atẹ́ni ilẹ̀ lọ̀bàrà kátá yé sí ilẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀. iṣẹ́ ara rẹ o. omi ara rẹ ẹ bá ń dé ilẹ̀ ilẹ̀. ọ̀sìn rẹ̀ yẹn nírìn. ilẹ̀. ta ń kọ́ lójú tí wọ́n ti ọ̀ báyìí. ilẹ̀. dàgbọ́n ah! ìyá mi ò sọ́wọ́ dáa. èmi ẹ̀ tí ọ̀bọ̀dẹ̀ jẹran kàtí káwá gbọ́ pẹ̀lú ẹ̀ràn wẹ́wẹ́ bí àmọ́ ni wọ́n bá mi ẹ̀yin ìyá mi ṣe sùn ọlọ́wọ́n ọ̀gbìn ìdá ìdá rí i mú oṣù kà mọ́. jésù mi ò ọ̀pọ̀tọ́ ọlọ́mọ ọ̀pọ̀tọ́ ọlọ́mọ ọ̀pọ̀tọ́ ọlọ́mọ ọlọ́mọ ọ̀pọ̀tọ́ ọlọ́mọ yé dáwọ̀ dáwọ̀ ọ̀lọ́fọ́ká lọ́lọ́run ọ̀lọ́fọ́ká bọ̀ lọ́sẹ̀ ọmọ olúfẹ̀ lọ́sùn yé ẹ̀yìn ìyá mi ẹ̀ṣẹ̀ yé ẹ̀yìn ìyá mi ẹ̀ṣẹ̀ ọmọ olúfẹ̀ bọ̀ lọ́sẹ̀ ọmọ olúfẹ̀ lọ́sùn àfọ̀nà kódò mi kó jẹjẹ kókó lára mi àfọ̀nà akíníti lórúkọ àkọlọ ayọ̀kì ẹ̀ ayọ̀kì lórúkọ àkọ́fà yé àfọ̀nà kódò mi kó jẹjẹ kókó lára mi àfọ̀nà agiliji lórúkọ àkúrò ayẹgidi lórúkọ àkọfà yéèmọ. yéè ah lóòótọ́ ni kò yẹ ká jà ṣùgbọ́n tí bá kọ̀ tí bá pa ẹ̀ ọba yìí já túbọ̀ máa pọ̀ sí ni torí ẹ̀yin ọba yìí jẹ́ ẹ̀pọ̀ lórílẹ̀-èdè. we we give them full support. shut up. ọ̀nà ìwọ̀gùn tó ṣe ò dáa when you re-arrested him ó yẹ kó hand over padà sọ́lọ́pàá ni instead tó fi lọ fọwọ́ ara pa ìyẹn bí yẹn ò bójú mu yẹn ò bófin mu no. look at you no just look at you ṣe oríṣẹ́ báyìí. mo ti sọmọ courage mi mo ti wò lọ́kànra mi láti bá yín ṣiṣẹ́ nítorí eré àti àwọn ọ̀daràn yẹn kò sí láti lè jọjọ fọwọ́sowọ́pọ̀ láti lọ arrest wọn You've been doing a great job. Òun eh, ṣe tout. Òun eh, try láti help eh, ọlọ́pàá or whatever. No. Tó bá fẹ́ help ọlọ́pàá, wá wá bá wa officially and we'll cooperate together. Oh, nílè lọlé. But why doing the investigation? Oh, she might help one. We're still going to work together. Because kò sígbà tọrẹ ò ní kò possible pẹ̀lú bí intention náà ṣe dáa tó kálá release ẹ̀ láì délé ẹjọ́ ìwọ ló ń hùwà ló ń mú ìdájọ́ síra ẹ lọ́wọ́ láì lọ sílé ẹjọ́ òfin ò gbà wá láyè láti ṣe bẹ́ẹ̀ because tó bá mú ilé ẹjọ́ wọ́n lè dẹ láre lọ́dẹ̀ wọn well gbogbo ẹ̀ sá kó sọ wọlé ẹjọ́ torí pé kò sí ẹni tá a fún ní àṣẹ lábẹ́ òfin singularly láti lọ ṣe ìdájọ́ lọ́wọ́ rẹ̀. ọ́fíìsà. lọ́ọ̀nù mọ̀mọ́tẹ́kùn alẹ́bíọ̀sùn ìwọ àmọ̀tẹ́kùn ó sì láyà ó wọnú bí ìwà sọ́mọ pé mo ti kúrò rẹ̀ ti pẹ́ ó wá wọ bí wá alẹ́bíọ̀sùn ní wo èmi náà ni ọba yìí jẹ́ ìkà èèyàn ìwọ pẹ̀lú àwọn tí ń ba ìlú ìjẹ. bánimá èmi. n tí bàbá rẹ ò tó náwó. iṣẹ́ tèmi ti ń ṣe kí wọ́n tó bí bàbá ńlá rẹ. ẹ dá dúró bàbá ńlá ta ni. bàbá ńlá rẹ. bàbá ńlá tèmi. bẹ́ẹ̀ni. èmi ò bá yín sanwó mi ò bá yín jẹ lérewé mi ò sì bá yín mu lérewé torí ká ni mo bá yín jẹ lérewé tí mo bá yín mu lérewé nígbà tí ti bá dá ewé á dìràwé bí ewé bá dìràwé á sì domi. Ah! ó ní àyà èmi ò bá yín sáwó. gbẹ́dùmá nítorí àwọn Elédùmarè nìkan lèmi ṣe n ò sáwó mi kankan. gbẹ́dùmá ìwọ yìí sáwó Elédùmarè. tó bá ṣe wípé àwọn Elédùmarè ló ṣe oṣù tó kọ́kọ́ lé ń dọ́ kìíní àná níbo ló ti lé wa. adébí oṣù ó lé téńté lójú Elédùmarè ẹni mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹni àkọ́kọ́ ẹni funfun ẹni kejì ẹni pupa ẹni dúdú lẹni tó rí bẹ́yìn àwọn tó mọ̀ ló mọ̀ o. àbí àbí àbá ò gbádùn sá wọ́n sì àpàtà tí wọ́n fàtọ̀ kú tí wọ́n fi kù ọ́ la. bọ́lá òkúta wọ òrìṣà lẹ́mi the lord of ọmọ tẹ́kù. ọlọ́yàmọ́yà ọlọ́rẹ̀ fọ́rẹ̀ lójú fáwọn kìnnìkìnnì jẹ́ ti lọ rè báwọn nájà wo níbọ̀ omi sàn. ọjọ́ ògidìgidì àwọn ògidìgidì ní pápánọ́fà mẹ́fà tí ó ta fà pọ́nọ́fà níta ọlọ́fà lẹ́ẹ̀mẹ́fà àkọ́kọ́ ta rẹ̀ ó ta sílé fáribárí ó pa fáribárí ẹ̀ẹ́kejì ó ta sílé ọlọ́fà ó pọ̀ fà níbi tó ti gbé ta fà rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ló ta tó dé olódùmọ̀ rẹ̀ ó dòfo ojú rẹ sẹ́wọ̀n ojú rẹ sẹ́wọ̀n ìwà máa tí wọ́n ń pè lóògùn ìwọ àmọ̀tẹ́kùn ìtó lóògùn tó wá ń sẹ̀yà gbẹdusọ lọ́dẹ wọ́n pa ọ́ dànù ọdún alárùnbọ̀ lọ́kọ̀ kù sí o ọdún alárùnbọ̀ ọgbọ́n níbi oṣù wọ́n fa òróró yẹ ọgbọ́n wọ́n da orí rẹ o wọ́n da orí rẹ dànù da orí rẹ dànù ọdún alárùnbọ̀ lọ́kọ̀ kù sí o wọ́n yọ kínní rẹ náà wọ́n lo gbogbo rẹ o ah! níwọ̀nyí. pátápátá la igun dasọ̀ kì í ọ̀lẹ́kọ́ bẹ́ẹ̀ ni kì í ọ̀lẹ́sẹ̀ tó bá rìn lápá tàbí tó bá rìn lẹ́sẹ̀ atọ́kùn lè ní ọgbà ó ní ẹdẹrẹgbẹ ìfá yóò pọ̀tà wo ọ̀tá mi dẹ̀ lùsùn lónìí ìkọ̀kan ìtàríwá orí kókún orílógún mo jí lógún mo rogún ewé mo jí lọ́gbọ̀n mo rọgbọ̀n oògùn tàjọ̀bọ̀ mo jí gàtà mo rìn gàtà mo rìn gàtàgàtà wọ́n gbé ọlẹ́ta òkú ilẹ̀. lọ́dẹ igbóje ẹ̀lú jíjẹ mo bá ìyàdú gbọ́jọ̀gbọ́jọ̀ mo pè wé tìbọ̀ tọ́wọ́ tù mo pàtí gbogbo sọ̀wọ́ sí mo dì mọ́ ìwà jẹun mo lẹ́mi ò jẹ ìyá lẹ́nu wọn lọ mo dì mọ́ dì mọ́. ó yẹ kú bẹ́ẹ̀ torí ọba ni babaláwo tó pápá yán yán lókùn òbúrúkú a máa já lóhùn òbúrúkú a máa já lóhùn lálẹ́ bí ọ̀sùn. lọ́ọ̀dọ̀ bọ̀bọ̀ tẹ́. ayò bá kínníkínní bíi tí pàtí jágbó ọgọ́dọ̀ mo lè jẹ́ kí wèrè ó bá tọ̀dọ̀ mi jẹ́ ẹnìkan ò bá yẹn gẹ́gẹ́ lábàá mi kó yà. alẹ́ bí oṣù ó lọ. ilẹ̀ ògẹ́ alákọ̀ọ́. ọ̀nà yẹn máa ń pọ̀ kó lórí ikú báyìí yan ń mọ̀ mọ̀ bẹ́ẹ̀ pohùn àwọn èèyàn bẹ lágbàlá tí wọ́n jẹ́ sí wọ́n ní bàbá gbèrè oṣù ti bẹ̀rẹ̀ bó bá yá ọ̀rọ̀ wọn sì dájú. níbo ilé ẹgbẹ́ ọ̀nà ìgbà ní ìṣèwé gbà ilẹ̀ ó gbàgbọ́dẹ̀ tó bá gbàgbọ́dẹ̀ ó dàbí nítorí fún kíni ẹlẹ́dùnmọ̀rẹ̀ ló dá lọ́jọ́ èmi náà wọ́n sì ní pé ká ó gbàlejò alíbẹ̀sù nílẹ̀ ọ̀gẹ́rẹ́ ó yá máa wọ̀ bọ̀ máa wọ̀ bọ̀. ayé máa gbà mí o níwọ kò bẹ̀ yí ẹ máa gbà níwọ ẹ máa gbà ní aṣọ. sọ̀rọ̀ kí ni tó bá ìṣègbè ni tó fẹ́ sọ fún àwọn èèyàn ládùúgbò. èmi ò tiẹ̀ bọ ọjà mo tí mo fẹ́ sọ ni mo sọ ọ́ jẹ. ọlọ́pàá. ọlọ́pàá bó tí mo ń bá ẹni ọlọ́pàá. kájọ ṣe láwo. ìbọ̀lẹ̀ wẹ̀ òye ẹ máa bọ̀. ọlọ́pàá yanjú kiri ó yá ẹ àrẹ sí ẹ ẹ má sọ anything. ẹ kò bá dákẹ́ má sọ ohunkóhun kọ́sọ̀ ń tẹ́ bá sọ bíbá la máa lo against yín lágọ̀ wa. bẹ́ẹ̀ wù ú. ẹ dákẹ́ ẹ máa ń pẹ́ lọ́kọ̀ fún ọ. wọ́n yóò tó yẹ. mo ní ẹ. ọ́fíìsà mo sọ fún ẹ pé ń jọkọ̀ ọ̀dọ̀ ẹ jẹ́ kí wọ́n á kàn fún wèrè mọ̀ fún ọmọ ìjọba. bàbá ẹ jẹ́ rẹ̀ ṣètò ara yín bíbá yìí ẹ mú wọn yín dání. What if wọ́n ti fi kan ìtàmàjẹ́ o. shut up. move move move move. move. bá mi mo wí fún yín. move. àwa ni àwa ni yé àmọ̀tẹ́kùn. fojú aṣèbíhàn ní gbangba àmọ̀tẹ́kùn àwa ni iyele àwa ni iyelele àwa ni ooo ọ̀tá olè ni wá èpè nípa àṣebí ọ̀tá àfìbàjẹ́ ṣayọ̀yọ̀ ni wá o ìwà ìbàjẹ́ òun kò kí ṣòwò ayọ̀ níwájú rú wa o alọ́ba fresh àgọ́ ló máa dádìí ẹgbẹ̀yìn o.